Hey! Hello, <laughs> Papa. Hello, <laughs> Rivers. Ebony Productions. Ṣé wo ẹ̀gbẹ̀gbẹ́? Ọmọ ọgọ́jọ́ gèdè. Three books. Lóyà, lẹ́sìn. Ẹgbọ́n kan lé, ìyá ò ṣe gbọ́rọ̀ lé, kò sóhun tẹ́gọ̀ ò lè ṣe. ohun tó wọ́n bá ṣe tì í lọ ń gbé owó yìí ti fíkọ́ bí àbí náírà gangan kò fi picture yìí sọ́wọ́ bá lọ bẹ picture tì yẹn ní kókó kádàrá ló sọ́mọ́ nù bí oko. wẹ́rẹ́ mi yẹn o kí ló sọ wẹ́rẹ́ I'm o owó ló sọ ìfún ló sọ yóò. Now we'll be the get to kill. I want it baba baba and I want it against the king. I want it. I want it like I am. Boy, I'm like street light. I'm like street light. I'm like. Oh my god, oh my god, oh my god. only three things if it rule the world. the woman will be Hello, Everything me at four, ball. Hello, Dagba, everything don settle. Ẹ fọ́ fọ́ mẹ́rin péré náà ni. Ẹ ó dáadáa wa yà. Àwọn àfàànà ẹ̀ òkè láti lè gbọ́. Mado, in the ghetto, we survive in the ghetto. Jẹ́tẹ́ jẹ́tẹ̀tẹ̀ ẹ máa jẹ dagoro. Máa lọ fún ọmọ bọ́tà wé àwọn ọmọ ghetto. Ẹ̀sìn náà gunshot náà yẹ yá. Ẹ̀yin ló ń yẹ. When am I in? Oh, when I saw, when am I in? Oh, when I saw, I'm on saw, yeah. Street loud, street boy. Yes. One hot one crazy one proud one máa do oh. àwọn ìgboro àwọn eléyìí wọ́n psycho psycho lóṣo ṣáyò àti choco tó o bá dára ẹ lójú ló bá lọ́wọ́ bẹ̀ ó máa ló bo aláwọ̀ sẹ̀lẹ̀ wọ́n á kí ẹ pẹ̀lẹ́ bá bẹ̀lẹ̀ ìbọn àṣírẹ́dẹ́ wọ́n lọ́mọ ìyá méjì òkèrè wẹ̀lẹ̀ àwọn ilé ìfojú rẹ̀ láfíwẹ́ bí gèlè package tó wà nílẹ̀ lóbi ṣeréṣeré military zone wood, wèrèwèrè má lọ slow ó máa jẹ blow tó bá fẹ́ lọ sọ bí bọ́ǹpù bùlò ọmọ tó máa dún sí ghetto tó bá ti lè dúró wàhálà ìyá ayé àtúnṣe wọn lè dá dúró kú táwọn wá yìí kí wọn lè lò ọmọ ìyá mi ò ta lẹ́nu. let's go. Oh, Jaguar 50 Cent, Bullet and Fire, Nene Troika, the Nakata, Scorpion Jerry, Muski and Skelashi Skilashi, àwọn street bro. Alaye, àwọn parts. Beloved God above, man, blessing, blessing. Ọlọ́run bless me o. Bye. ẹ̀. Eh? big mummy mi máa sọ tí mo fẹ́ fún yín ni o. pèmí lórí agbóṣọ tó fẹ́ máa fún ẹ a <laughs> ah, kò sí wàhálà <laughs> lórí ìdílé do kìkì tó lọ nà àbí tó bá fẹ́. mo sì mo bá dúpẹ́ You mọ́ mi. dúpẹ́ sí mi bébí wọ́n bu lẹ́yìn lọ́wọ́ ṣọ́ọ̀bù tèmi fún mi ni àǹtí mi. mo mọ bó ṣe ń gba tiẹ̀ mo mọ̀ pé lórí aago ni bí bá ti tẹ̀ fún yín ó máa wọlé. ó wọlé. <laughs> ẹ ṣe mà ẹ bó bá dẹ̀ ṣe jẹ́ lórí ọ̀rọ̀ ni. ẹ àpapọ̀ kò tí wàhálà kò tí wàhálà. ẹ ṣe mà ó jà ọ̀rọ̀. ẹ ṣe wèrè wèrè á ṣe tọlọmọ kan ló ṣòro o. lákọ làwọn wà ní ìbọn ni. sọgbẹ́ sọgbẹ́ sọgbẹ́ mo la ṣe. Confirm you. Àgbèrò àtúntò máa ń bọ̀ ní àpòrò àpòpìlà bàbá mi ló kó àlùbílà bàbá rẹ̀ ló fà òṣòdì lẹ́yìn lẹ́yìn mi iwájú iwájú màmá èkìtì rẹ̀ sí ayánlá ayánpọ̀ owó mi lẹ́nu aṣọ òbóra òkú ńlá pò. Yayin boys, street life. street boy Only three things that fill in the world. Oh, we're doing it to God. Look, look. Only three things that fill in the world. dọ́lọ́ tako. ṣẹ́tẹ̀ ẹ̀yọ́ báyìí bá ṣe máa ṣe nǹkan wa ó yàtọ̀ sí bóyá fẹ́ ṣe fún mi àwa la fẹ́ ṣe nǹkan tá a bá fẹ́ wọ́n gbọ́dọ̀ bá a fẹ́. jẹtẹ jẹtẹtẹ ẹ máa jẹ dagoro máa lọ fọ ọmọ pọtàwé àwọn ọmọ ghetto everyday na gan shot na ayẹyẹ ara lójoojúmọ́ kọlá ẹni orí odi lé wẹ́ẹ́mẹ́yẹ owó ń sọ ìbọn ń sọ gbogbo rẹ̀ wọ́n já mọ̀ tó jáde fún wa nínú. Street life, street life, street life. Pull up, boy! ní àwọn tí wọ́n crazy wọ́n bá lọ́wọ́ lọ́dún àwọn ọ̀dọ́ ọ̀rọ̀ eléyìí wọ́n psycho ṣàkólóṣo ṣáyò àti choco tó bá dáhùn lójú tó bá lọ́wọ́ bẹ̀rẹ̀ wọ́n wọ́n gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ké pẹ̀lẹ́ bá bẹ̀rẹ̀ ìbọn àti lẹ́dọ̀ àwọn ọmọ iye méjì I'm a àwọn ilé ìfojú wọn fún ebi gèlè package tó wà nílẹ̀ wọn bí ṣeré ṣeré military zone gbẹdọ̀rùn wèrè wèrè má lọ slow ó máa jẹ blow tó bá fẹ́ lọ show bí bump ó máa blow ọmọ tó máa bí sí kókò tó bá ti lè grow wàhálà ayé àtúnṣe wọn lè dá dúró kú táwa wá yìí kí wọn lè lò ọmọ ìyá mi ò ta let's go. ọmọ ìgboro ọmọ ìgboro. Jaguar fifty six. Ẹ máa sá lọ sẹ́ẹ̀. Ṣé ẹgbẹ̀rún Samuel lè sá mọ́ lọ lọ́wọ́ ni? Scorpion Jerry Musi Estelashi àwọn street boys. Ṣé o máa jẹ́ sí pé ilé ìyàwó nìkan? Ṣé o yẹ káwọn máa lé ẹ̀kọ́ máa sáré ni? Àgbàṣẹ́ lòun sá lọ́wọ́ ìṣọ́nà máa lé ẹ̀kọ́ tó múyàn ni. Ọmọ no time abeg. Ẹ wá kí là ń bẹ́lẹ̀ ìtura ẹ̀yẹ́ ní àtúntà ilé yìí. Man, we'll see. Lord bless me. Hallelujah. You know the way it is? No, Baba. kí ló ṣẹlẹ̀ kí ló dẹ̀yìn méjèèjì kí ló dẹ̀yìn àti wọn kọ.

ṣèbóun ló wà lórí ìjókòó yìí agbégbó sọ ló jẹ́ ọ̀pọ̀ gbọ́. jáde nǹkan tá a sọ lẹ́yìn yìí ni pé ọjọ́ wo la máa lọ sọ́dọ̀ girama àti àwọn fámílì tó. wúrà abẹ́ jà ọ́ torí dá mi lójú pé ìwọ ló kó kí ní ìsàn ọmọdé rí kí ni kí lẹ sọ débẹ̀ ṣé kò wá jẹ ọpẹ ẹnu bọ̀ tẹ wá ń bí mi tàbí nìkan máa tọ́nà wẹ́bí. ẹ ẹ kó máa lọ náà fẹ́ lọ sọ́dọ̀ pé àwọn ọmọ ẹ ń lọ náà tó rẹ̀ gan. kí ló dé tí dáàdi wa bínú dìde báyẹn ṣó kọjá ọ̀rọ̀ ta béèrè lọ́wọ́ wọn yìí mi ìrò bóyá ó ti pọ̀ jù ká mọ àwọn ẹbí wa náà. ẹ jẹ́ bá wọn sọ̀rọ̀. Kálẹ̀ nìkan mọ̀ wọ́n. Kí ló ṣe bẹ́ẹ̀? Oyé mi là ọ́ ni. Kọ̀ máa yọ máa yọ ọkọ mi kí ló dé ó ń pariwo pé ibi ń pa ibi ń pa ẹ látàárọ̀ oúnjẹ òun dẹ̀ délé gbogbo wa wà lórí dining table àwọn ọmọdé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fáwọn fẹ́ lọ sí village ó dẹ̀ bínú ọkọ mi kí ló dé torí mo ti notice ẹ̀gbọ́n tó jẹ́ wípé táwọn ọmọ yẹn bá sọ pé àwọn fẹ́ lọ sí village ó máa ń di wàhálà ó máa ń gbòdì lára in fact ibi tó máa ń bọ́ sí lára ẹ̀ kò kí ń da rárá kí ló dé. ojúmọ náà ló ti mọ owó rẹ kù sí bí wọ́n yẹn máa tẹnu mọ́rọ̀ ẹ̀ all the time kí ló problem ẹ̀ ṣé èmi àti ẹ̀ àtó family fún wọn ni ètò máa máa fi torchlight lọ́ máa wọ́ ẹbí káàkiri. ẹbí èwo lẹ́yìn sọ gbogbo ṣé ẹbí tí mo mọ̀ yìí ṣé ẹbí tí yín tẹ̀mí fúnra mi mọ̀ lẹ́ ń sọ nígbà tí o ṣe pé bóyá àwọn ọmọ yìí sọ pé bóyá àwọn fẹ́ lọ sí bóyá ọ̀dọ̀ ọmọ ìmọ̀lẹ́bí kan bóyá tẹ́ ẹ̀ mọ̀ rí your own parent náà sọ pé àwọn fẹ́ lọ kí ní village. wo obìnrin ìṣọ́rẹ́ gan-an lọ ṣọ́rẹ́ o tálágbẹ̀dẹ bá ń lúrin tó sáré lù tó ń lù ó ní nítorí o àmì wà bẹ́ẹ̀ ni o ah, ah, tèmi yé mi náà ó rántí Tijani ó rántí Mr Tijani nílé ọlọ́nà Mr Tijani ẹ́ẹ́ wọ́n yẹ tí tí tí tí tó fi lọ sí okun nìyẹn tó ń wẹ́ bí kiri tó dé báyìí wàá rò pé wọ́n fi ìṣókun táyà ẹ̀ ni láti jọ yẹn tó ti lọlẹ̀ báyìí kò wá sókè mọ́ òun kan wéré wéré bí wèrè ló ń ṣe kiri wọ́n á sọ pé ká máa yẹ bí wo ni kí ni kí lóore kí ni kí ni problem. owó tó yẹ kí n sẹ́ǹsì lè mò ń sẹ́ǹdẹ̀ mò ń tọ́jú wọn ẹbí tèmi ni wọn èmi àti ẹ lè bí àwọn ọmọ yìí. mo sọ fún ẹ o mo sọ fún ẹ o tó bá dẹ̀ wọ́n ẹni kí wàá tàwọn ọmọ ẹ máa fúnra yín gbà lọ. ẹ má sì jẹ́ ká nípa ẹ̀. I'm asking sọ yẹn níta but ìṣe tó my important right now ní fẹ́ẹ́ ṣe protect kú We ìtorí ọkọ mi ò fún ìbalẹ̀ kan bá ṣe wà sí yàrá mi dá ẹ̀rù me mí wọ́n lé mi hey Joe, hey ṣàtọ ẹ wò. nígbà tó ń rí two weeks sísìn mi um, mo ò ní sí nílùú ìmọ̀ i'm travelling visa mi àti rẹ́jì máa kúrò nílùú yìí kí wọ́n yọkọ tí mo kàn bẹ̀yìn fún ẹjọ́ torí ọlọ́run ẹ protect me? ọkọ mi ò balẹ̀ ẹ̀rù ń bà mí ìjọ life mi wà fake. ẹ wò ó ẹ ṣú ọ̀fà pé kò sí tó dá yín pọ̀ fà mo fẹ́ kọ́ ẹ̀rọ dáadáa kó mọ̀ tó pé ẹjọ́ ṣe dìrì kan fa. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹ jọ ẹ ṣàánú mi ẹ ṣàpò sẹ́ẹ̀kì mi ṣá ẹ protect mi kò any amount tẹ bá fẹ́ máa fún yín máa fún yín tó bá jẹ́ tówó ni i will pay ẹ ṣàánú mi ẹ jọ kí ló ń ṣe ìfẹ́ ń wo rárá rà ṣe ti ibi tẹ́ wà yìí ẹnì kankan lè wá bá yín ẹ wò ẹ wò ṣé kò sí nǹkan tó dà yín pọ̀ kẹ́tì ẹ̀ sọ yẹn fún mi náà kí n tó mú ọ̀kan tàbí máa bá yín ṣe. tí ó bá ń ṣe yẹn ẹ jẹ́ ká ó kú pé ọlọ́pàá wọ́n lè fún yín ní more protection màá sọ fún yín kì ṣe nǹkan tí mi ò àmọ́ báyìí lọ́wọ́ tá wà yìí ọkọ mi ò balẹ̀ ẹjọ́ èmi mi wà. ẹyin wò sẹ kí ló ń ṣe yín kò sẹ́ni tó lè wọ ìgbà wa bá náà. mo ti gbọ́ mi níwò rárá rà mọ́ mi níwò rárá rà. ẹ ṣì ń wúra mo ń máa wọlé jọ wọn wọlé. àti búlẹ̀ kejì ojú kan lọ ojú kan lọ ojú kan tètè lọ. búlẹ̀ kejì má bínú àti ẹ̀yin àti kí ló ti fà. nílẹ̀ mo fẹ́ gbẹ̀ fà. màdàmú ẹni tẹ fara láti. wà ọ̀rọ̀ pípọ̀ yóò yé mi gan náà ọmọ ìdágbà wo tètè ṣẹlẹ̀ gan ọ sáré lè tìpàgbé tó tọrọ yẹn wáyé ọmọ yẹn náà lọ́wọ́ abá gan ọmọ òun kò lè look at like this way you dey go like this o bẹ́ẹ̀ wọ́n náà wọ́n ti wù gòdúrà ṣẹ́nà like this go dey dey. ṣé scorpion yẹn ṣé ó gbéná sórí ni jẹ́ pé yọ́ọ̀dì táwọn ọmọ blọ́ọ̀kà ó yà ó ti nìyìnbọn fún nígbà wọn ti kìlọ̀ fẹ́ ṣẹlẹ̀ ẹ káàkó lọ́bẹ̀ kálọ̀ pààyàn kan ó yà ìbọn lòun yẹn ṣẹ́ kálọ̀ kálọ̀ pààyàn kan. fire gbàyàn kù díà fire. ọmọ jáfa ìwé ìdíkọ́ mi mẹ́kún fire straight no time. gbàyàn kù díà scorpion scorpion amúnà tọkọ scorpion kọ cockroach ni ẹ sọ̀rọ̀ scorpion níwájú tèmi èmi jaguar scorpion tẹ́ ń sọ̀rọ̀ èyí tó bá tiẹ̀ rí píkítọ̀ mi gan lásán ó yẹ kó máa bẹ̀rù kí tó jáde kò ní ta fún yà ẹ̀ ṣé kò bẹ̀rù ni èmi jaguar mo ń fa strisin mo ń fa weresin mo ń fa parasin mo ń fa kolosin mo ń fa sinsin gbogbo sin ni mo ń fa kí ló ń fa rí ṣé kò bẹ̀rù ni. one horse one crazy one bad one mad o àwọn ìgbọ́n àwọn eléyìí wọn psycho kọ́ni ṣokùn ṣáájú àti ṣoko tó o bá dára ẹ lójú ló bá lọ́wọ́ rẹ̀ ó máa gbọ́ bọ́ wá ìwọ̀sẹ̀lẹ̀ wá kí ẹ pẹ̀lẹ́ bá bẹ̀rẹ̀ ìbọn àti ẹ̀rọ àwọn èèyàn méjì òkèèrè wọlé àwọn ilé ìtọ́jú yẹn láti ṣe ìgbéra àbájúmọ́lẹ̀ lóbi ṣeré ṣeré military zone danger wood wérewére má lọ slow ó má jẹ blow tó bá fẹ́ lọ slow bíi bomb ó má blow. ṣé scorpion yẹn ṣó gbéná sórí níwájú àwọn ẹ̀wà ṣé wọ́n náà ṣé yẹn ṣé ó tó bá ṣe ṣó lè dúró ni àdé ti sọ̀rọ̀ láti máa bẹ́lẹ̀ ta ẹ bá ìka gbẹ́lọ́ǹgì láti ẹ jẹ́ ká tọ́ka lọ́pàá ta bí tútù wà lọ́wọ́ tiwa gbọ́sẹ̀ máa ṣiṣẹ́ ẹ má ti gbẹ́lọ́ǹgì Jaguar, you don fuck up again. I Jaguar don fuck up with all the snow. Ṣé mo ní ìbọn láti pa scorpion? Back Nàánú back Àmì sọ pé mo dì mú báyìí. Má tó fàyà. Jaguar kan tí ìdógun lọ kí kọ́tà ìfọ́ kéde wọlé náà. Ọmọ ìjọba ìwà. Jaguar, ṣẹ̀dá wọn. Lórí ìyá ẹ̀. Sáà pé sódò mi. Baby, no. Oh. Only one thing will make me know say you my though. You live in the ghetto and survive in the ghetto. You get paid just today. Am I just dodging road? My love, I'm walk away. I want my ghetto. Every day I'm getting shot in the yeah. Joe, my first speech, yeah, for this speech. I want to go to this speech. You want to come back to here? I'm going to go to this school ọ ọmọ wa ni àwọn olóńdọ́sí skul àwọn olóńdọ́sí skul secondary làwọn náà ṣe tó bẹ́ẹ̀ ṣorí ibu ni wo pàdé mi èmi ń fa wẹrẹ sí mò ń fa kolo sí mò ń fa para sí ìwà tìrì gan guy tell me who give you dọ̀dọ̀ ta ló pẹ́ confidence tó fi ṣe ní à tó yẹ pọ́ṣẹ̀ wọ̀ ẹ́ tàlẹ́ náà zero point five ọjọ́ olùkọ́. sọ́kí ẹ̀ka rẹ̀ kí ló ṣe. ẹ ọmọ mi. jẹ́ kó mọ o òkùnkùn yàtọ̀ sí mọ́lẹ̀ o òótọ́ ló ń kọ́ yẹn o ẹ ìrẹsì ó yàtọ̀ sí wa kí wọ́n fẹ́ yẹn má ké ṣùgbọ́n ẹ mọ wà mo yà wẹrẹ gan ṣùgbọ́n ṣùgbọ́n jẹ́ alájà ńlá ẹ̀ kó má má jẹ́ dáná ọjà mi mo ní yàlọ́jà kan ajá a lè náà ìfọ́n ṣe é bí báyìí ẹgbà pé gbọdọ̀ náà tóbi láì sí èrè mọ́ àbí láti ìdákẹ́ o ṣọ́ọ̀bù náà ìfọ́n pé bí onídàpọ̀ oríṣiríṣi wèrè lélẹ́yìn abẹ́lẹ́ ìṣeré ni wàhálà ayé àkóso wọn dúró kúkọ wọn kí wọn lé ọmọ ọlọ́run ló ta lẹ́nu. let's wèrè aláya ọ̀fà ọ̀fà. èmi gbé jáde lọ ṣe ara mo ní gbé bàbá mi rí. òwò ló ṣó tálẹ̀ ìwọ̀ ẹ gbà. ẹ̀yin ọmọ ọbẹ̀ ọbẹ̀ ẹ̀yin ọmọ ọbẹ̀ ọbẹ̀ ta ló ń pa ta ló ń pa ah God win I don to Allah God win oh àtàgọ́dẹ̀ dòmí. ẹ̀ bọ́dọ̀ ni bàbá o ẹ mojú yìí ni. ní mojú ẹ. bọ́dà mi bọ́dà mi oníbọ̀jẹ̀ ní mojú ẹ. alágbó màlá. mọ́lájà. ẹ pẹ̀lú àwọn ṣẹ̀wọ̀n ẹgbẹ̀gbẹ̀. aláyélúwà. dájọ́ jókòó. ọ́ríjìnà ṣẹ̀wọ̀n ẹgbẹ̀gbẹ̀. ó ní ọ̀rẹ́ mi yọ̀ọ̀dẹ. àkìlọ̀ ń bọ̀. mímọ̀ tó bẹ́ẹ̀ ra ó ní ọkọ lọ́mọ eh. ní water side ó ní ọsẹ mẹ́ ó ní ọtíkù ẹ̀ka náà ṣe àyùbá ọ̀nà wọ́n gbàgbà o ẹ̀ eh, kí ló ń bọ̀ ó ti wáyà kan wà. Ah! Eh, ó ní ọṣẹ wẹ́gbẹ̀gbẹ̀ ah! ó ní atiku. Atiku nǹkan mọ́mọ́ ó ní ọṣà mẹ́ kẹ́míkọ́ lè dé wọ́n pọ̀ níbẹ̀ lọ́wọ́ ajọ́ wa lórí ìjókòó lọ́jọ́ yẹn ni ní water side. Ah! ele bọ̀jẹ̀ ele bọ̀jẹ̀ àwọn èmi máa ń ṣẹ́ dọ́là tí ń jókòó sẹ́gbẹ̀ wọn lọ. kẹ́mọ́ mi ṣe náírà à ń ṣẹ́ dọ́là kẹ́mọ́ mi gbérí ṣe wọn gbẹ̀gbẹ̀ two hundred naira òṣù ọlọ́mọdúnwá oníyàn lọ́ọ̀lì ele bọ̀jẹ̀. Ah, àwọn ẹgbẹ́ yìí o ẹ máa rántí o one love keep us together. I love one love now. unity ẹ̀rọ crime to co executive kò ní bàjẹ́. wọ́n lọ fún wa ṣe o ṣe o sọ dédé ní ọjọ́ bọ́ àdánsì yàrá gọ́ọ̀dù wí. ẹ̀yin ọmọ obì obì ọgọ́ ifọ̀ ẹ sọ́dọ̀ ń fà yìí ọ̀rì dúró ọlọ́wọ́ ìfẹ́ ìfẹ́ àpá. ìtumọ̀ ṣe o. mo ti mú lílé yìí. ọlọ́run òkè mo sáré pẹ́ sí lára. òkè lálá wa lójoojúmọ́ lélẹ̀. ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ìyá kò ṣá alẹ́ ìmọ̀ ẹ jọ jẹ́ kí n jẹ́ ẹ jẹ́ kí n fi ẹ ó dákọ̀ ni ọ̀ma ṣe dáadáa jọ ẹwọn ni ẹkọ kiri tutu jọba mọkọ wa a ọdọ akọni ọba ṣe dáadáa àwọn olórí mi rè jẹsọ omi gbọ́dọ̀ gba gbèsè wọn ẹgbẹgbẹ ọlámàrúwa oníṣàgà a adesina ọkọ lọmọ waterfall ìdóníyàn ọlá o a wàlẹgi sọrí ẹ ah, ah, ah, ah, ah, ah, ọ̀rọ̀ bóyá kó jẹ́ èèyàn náà ẹ dojú mi lánàá ọgàn ẹlẹ́ ń bọ̀ kó kọ́ lọ sùn síbẹ̀ lásán kó sùn lébi ni bóyá kó jẹ́ èèyàn náà torí gọ́dá ti lè play tí wọ́n sọ fún ọ náà bàkà orí rẹ̀ jẹ́ kó dùn mí. èmi kò fọ bá jọ à ó dùn mí o. ẹ̀ka kébẹ̀ mi. ẹ̀ ẹ̀ kébẹ̀ mi. ìgbàgbọ́ ewu mi. báwo ṣe ń wẹ̀ báwo ló jì máa wà ó. ẹrú mi lónìí dì mọ́ oníke o. ilé oníke o. ọ̀rọ̀ mi wà lọ́nà àwọn ọmọ yín wo tó tí ó bá a lọ. ẹja tẹ̀sí ọ̀nà bàkà lọ. ẹja wo èèyàn mi fún ní ọ̀rìjì òrìkè ọba lọ kábà pàdé mọ́ ilé òdodo owó nìbà lọ níbi ẹwọ ẹgbẹ̀rún ẹ̀ra o ọlámọdún wà ń ra o kọ́ni gbórúkọ rẹ̀ wálé gisọ́rí ọlá àsàmẹ́ dédé wọn lè lẹ́yìn mi oníṣàgà mú mú mú ẹnà gbẹgbẹ ẹmọ ìbáyé lọ́lá ẹmọ bàmọ́ ọlọ́run ọgbà lè tọ́nu. ó sọ pé ẹ̀rí ẹ̀ alọ́nà ọ̀bẹ aláìní wẹ̀ lábùtẹ̀mí náà ọlọ́run alọ́run alọ́run. ẹ̀mí náà ọ̀rọ̀ ẹ̀ ẹgbẹ́ òun yóò lọ sáré yìí o. ẹ ẹ ṣe ìwọ ìwọ náà láti la mú kókì ọkọ kó mu ìlọ mú. ìlọ mú kó máa jáde rẹ wọn ti kó lóògùn jẹdìjẹdì o. àwọn ah, èmi kókì náà wọ́n ti jẹ́ kíkọ ní ètùtù ọlọ́jọ́ kan wọ́n ti kọ́ fún mi ní endorsement ọmọ ẹ̀pẹ̀ ni. ẹ ẹ lè rí dèrè bílì mi seven fifty seven fifty ó tẹ́lẹ̀ máa ń gbá ní ṣivita seven thousand five hundred ṣé wọ́n gbẹ̀gbẹ̀ ti káyìn jàre seven fifty. seven fifty. kọ́ni ọ̀wọ́n ṣe dáadáa o. seven seven fifty seven hundred ní mú pọ́sìn rẹ̀ náà ní ìdèbè. chess ni mi. bọ́lá ìjà pọ́ọ̀tù wèrè wo. àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ìjọ. ah ah ah ah èmi lè jẹ́ lọ́wọ́ ní ìdè mọ̀ kọjá kíndìbọ̀ wá ṣé ní ṣàkíndìbọ̀ bọ̀ rí mọ́. ẹ máa gbà ní sẹ́mi nìkan bí àyè báwo. irú ọ̀ṣẹ́ ìdìbọ̀ sí mi. mú mi lọ́wọ́ àlàyé kí ló mi fà. ẹgbẹ́ mi lọ́wọ́ tèmi. ẹ̀sán náà fọkàn àwọn ọmọ kí ni ìmùdókòwò sí. àlàyé fún mi ọtí mọ́ ní jìyàn wọ́n á ní kẹ́mi ti gbélé. ọtí gbà náírà bí o wọ́n ti gbà nára mi o bí náà ẹsẹ̀ mi ta ni mo ṣe ọjọ́ jẹ́ kí n sáré lárí bá mi nílé jọ. ọ̀rìta ọ̀rìta aṣọ kan sunmi náà àwọn oṣù yẹn sunmi náà rí aṣọ kan sunmi àrà kọ́sọ́ kan wèrè wo aṣọ kan sunmi àmà yà. sunmi náà rà ọjọ́ o tún wá jọ àwọn ayé yóò rẹ̀ ẹ̀ fún mi náà lè jì í. sunmi náà rí kejì. má sọ̀rọ̀ má sọ̀rọ̀ kí ẹ̀rọ tó máa ń kọ́. náà lè jókòó ilé tí wọ́n wà ní wọn ojú èjì ojú ọmọ ta ló ṣe wọn ìwé ojú ẹ ẹ tẹsí ìwé ìrọ èjì ọ̀sánmà lè jókòó yìí kan ẹ̀yìn ẹ̀ṣẹ̀ èṣe òun. lẹ́sọ̀ wọn wà ní wọn náà. òun náà mi tíǹkì náwọ. àgbáyé wà ìwé ìwé rẹ̀ gan. Ah, tọkànnà náà tó náwó ìfọ́nìwọ̀ ni ẹjọ́ ìgbèjúrú bẹ́ẹ̀ ẹ wò é kó wọn pé bẹ́ẹ̀ o ẹjọ́ ìgbèjúrú àwọn ẹ̀wò àwa o agbẹ̀dẹ̀ àwa o níkẹjà yẹn kẹfà sọ sẹ́ni ak forty seven english èmi jáde náà tàtàtàtàtà pàtàtà. àwọn ẹ̀kọ́ sí kò ní ma yẹ lọ́wọ́ ìlú kúkọ̀ ìmá tí mo yá lọ́wọ́ mi kó gbàgbọ́ mi nígbà ẹjọ́ sẹ́mi lè rí pin number rẹ wọ́n sì lórí instagram instagram nǹkan ìyẹn rò wá kí ni irú ọbí mi ṣe rí wọn mi fọwọ́ ọjọ́ ẹni rẹ̀ bá mi mẹ́kọ̀ọ́ ní ṣe gẹ́gẹ́ ti ṣàgàdàn. àwọn olùsùnmọ́tà báyìí. àgbà náà wà pẹ̀lú yẹn lóhùn abẹ́mi láti. gbogbo gbogbo láìsọ láìsọ tó mọ̀ wọn ni sàmú látàkì ni wọn. ó sì wà lọ́wọ́. àlàyé àlàyé àwọn gáàsì wa fọ́nbù lánàá yẹn o could you believe àwọn tó wà involve ní carnival àtàwọn tó ń sin ìbọn gbogbo ọlọ́kọ̀ọ̀bẹ̀ tí ní ṣá tí kò bò wọ́n lẹ́gbẹ̀ẹ́ tí kò bò wọ́n lọ́rùn tí kò bò wọ́n lẹ́yìn kí ló dé nítorí yín ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n fún ọmú kan lánàá o. Ah! Ah! aṣọ tí màá fà á wá jù lórí kí ni. Eh. Ẹ má bínú pé mo wá bá yín lábẹ́sẹ̀ lọ́sàn-án. Àbúrò mi ó ṣe dọ́dọ̀ mi ni ẹ gbọ́ mi ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ mo nẹ́nu àti sọ̀rọ̀ kó ní ọmọ bá mi sọ̀rọ̀ ẹ jọ ẹ má sọ̀rọ̀ rárá ẹ jọ ẹ má bínú sọ fún mi kìlọ̀ kí n ra wọlé járe ẹ jọ orúkọ mi Ọlátayọ ọmọ amọ̀kadà ọmọ olùkọ́sọ àtọ ọmọ olùsọ̀rọ̀ ọmọ kọ̀bẹ̀lì jà ọmọ mẹ́mí ọmọ rẹ̀ gbénu gbogbo bẹ́ẹ̀ rẹ̀ gbénu kó bẹ́ẹ̀ ọmọ dání ọ̀dọ̀ ọmọ dání kéke ọmọ bá fún mi yẹ fún mi yẹ ní lisàn ọmọ náà bá tó etí sísàyè gbá mi sùn ọmọ bá fún mi lóyà ẹ jọ ọmọ ẹgbẹ́ yìí ọba kẹ́niyàn bá ṣe kiri èmi dé kò tọ́nà ọkọ̀ fẹ́ yé ọmọ àbí bẹ́ẹ̀ dáhùn wọn àgbà ṣe é de ak forty seven english ẹ ẹ pàdé ẹ kí n tọ̀ ak forty seven english ẹ jáde níbẹ̀ o tatata english náà gbà ẹ tó níbẹ̀ àbá yí ẹ̀fẹ̀ bọ́ ọ̀hún èmi kí n bá gbá ojú rẹ kó má jẹ bọ́ mi náà. kíṣẹlẹ̀ lẹ́mu bò wá ẹgbẹ́ yìí n wò débẹ̀ òun fún ọmọ bẹ́ẹ̀ gbà mí kó bá ṣá kẹlẹ́kẹlẹ́ èsì mi má ṣe bẹ́ẹ̀. ilé mi mọ́ rè. wọ́n mọ̀ ṣe fún ọ. olórí burúkú nìyẹn ah! ayé ẹ fẹ́ bàjẹ́ wọ́n mo olúkòso níwájú ọ̀wọ́n o. irọ́ mi ń ṣe kóṣọ́ gbọ́. olúkòso bá tẹ̀lé wa bí olúkòso máa kúnlẹ̀ ni ah! àbúrò rẹ̀ ni ẹ ni. kò dé ní dáa fún ẹ. Ah! godfather ẹ mẹ́bìnrin. wọ́n sì kò gbẹ́ni lákẹ́jà rẹ̀ kí tó gbago tó wà lọ́wọ́ ẹ. mo ṣe ń sọ lọ jaguar bó ṣe wá bá mi nìyẹn kí wọ́n yọ wọn ǹjẹ́ ta ló yọ pọ́ọ̀sì ẹ̀. ó ti tó mo ti mọ̀ kọ́tà sọ. ó yà á ọkọ̀ bàṣẹrẹ ni à fáyà bójúbójú ni. ìwọ gbẹ́fàdé ń ṣeré bójúbójú o ní ilé mọ́ mi ń ṣeré bójúbójú rárá mọ́ ń ṣe tẹ́tẹ́ tẹ́tẹ́ ṣùgbọ́n tó tẹ́tẹ́ kẹ́tẹ́ ilé ìmúra ayé fi ipò rẹ̀ mi ń ṣe rárá eré bójúbójú ẹ̀jẹ̀ kọ́ni kọ̀ọ̀kan máa ń mọ rájà rẹ̀ ẹ̀jẹ̀ kí n sọ̀rọ̀ ẹnu mi. àjọ bá ní ìyàwó rẹ̀ ni. obìnrin ọ̀rọ̀ ẹ̀ sọ̀ tó wọ́n ní sùúrù kọ́ sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ kó gbọ́ dáadáa ẹ̀ fọ́n sọ̀rọ̀ rẹ̀ yẹn ní sùúrù. tiwa bá ti gbóhùn ẹ̀ ń bì a ní kò fa ẹran orí ẹ̀. jíbọ jíbọ jíbọ. lórí ní ẹni àtòrí ti ẹni o. Ah, èmi náà mọ̀ bẹ́ẹ̀. lọ́pọ̀ ọ̀bọ ìṣó àkàmọ́. n ti máa ń sọ̀rẹ́. godfather wọ́n mọ̀ kó dùn ọ̀wọ́ ẹ̀ eh. kí ni o máa ń ṣe jẹ́ kó má gbẹ́rù rẹ̀ sọ̀rọ̀.

Ah, ah, ah, ọlọ́run ti fojú àṣẹ mi wọ̀n òun rèé o àrè ní ìlú yẹn káàjọ kiri ààrẹ káàjọ kíìsì ara ní káàwọ́ gì each other kí n sọ for servicing kí n sọ for servicing kí n sọ for lóńkẹ́ kọ́ mi sọ for mẹ́rin mi jẹ́rù àti irin yọ fọ́ọ̀sì ah kí n sọ for one love kí first to get orin Bob Marley at the end of yẹn yọ mi lọ́ọ́ máa bọ́ mu rẹ̀ o ó máa gbé ẹrù àwọn olórí burúkú ẹ̀ àdán àwọn rèé o àwọn rèé yọ mí rèé o. wà á gbàgbé rẹ̀ ṣé mo mọ̀ yá ẹ̀ rí ni. ó dà kọ́ lórí burúkú ni yá ẹ̀ òrìyẹn ni ṣe yá bó yọ bàbá ẹ̀wọ́n ní bàbá. ọ̀gbẹ́ni ọ̀jọ́. mùtẹ́mù lélẹ̀ mo fẹ́ sí lára ni ó dẹ̀ gba bẹ̀. o yọ wọlé tiẹ e e e lọ àni wọlé tiẹ. ẹ lọ àgbẹ̀. bíi thirty five bíi ni bàbá. thirty five nǹkan o. ẹ thirty five ẹ wá kù. ayé ti ṣáwó gan. ètò máa kún lóòlì ju bíi fifteen bíi àwọn sí bàbá. bàbá ètò kún lóòlì tó bí wọ́n ṣàbíṣe. wọ́n ṣẹ̀ wá ojúmọ́ gògòrò wọn sí ní owó. báyà akúpẹ́tẹ́ mẹ́dákẹ́. má kú tó ẹ̀. ìyá ẹ ó ti yà àgbẹni troy tiẹ̀ máa ń pọ̀ o tiẹ̀ máa ń pọ̀ gan ṣọ̀bọ̀ pé mò ń sọ fún ẹ. ẹ̀wọ́ tó wá àwọn nọ́ọ̀sì náà sílẹ̀. ó wá lọ́jọ́ dídùn ọmọ kí n bí wọ ikú láti máa tọ́ fún ọkọ mi. àyè. ẹ̀rí tó ti kọ́ ṣe yí wa nígbà ìgbà tí ìyókù wa máa lè jẹ ó ti yẹ ó ti yẹ ni wọ́n náwó ìtàn wá tún ná wallet orílú ẹ̀. godfather mi lè rí pos lọ́dọ̀ àbí atm kò ní èpè mọ́ ngbò dèbè náà ẹ kó o fọ̀fọ̀ sí rẹ̀ sọnù ẹ kọ́ ọmú dẹ́rẹ̀ náà kó o tún kọ́ fi ṣètò gbàfọ̀ kọ́ ọmú dèdè náà ẹ kọ́ ṣé máa ṣe. ẹ náà dé òrọ́bọ̀ tún márùn òṣèré dẹ́ náà rẹ̀ láti fẹ́ ṣálẹ́ mi lọ. aláì ìwọ ni máa sọ fún mi pé bọ̀bọ̀ ẹ̀ máa pọ̀ṣẹ́ yí wa lábàá o ọ̀rọ̀ ẹ̀sẹ̀ máa ń sú mi gan ó bẹ̀rẹ̀ pé ó bẹ̀rẹ̀ pé nǹkan tó ṣe máa ń fa ẹ̀gbọ́n ló ń disturb life ẹ̀. ọ̀gbẹ́ni lóòótọ́ ni wá balabala wà nù ọ̀rọ̀ ẹ̀gbọ́n kí ló ṣe ẹ má máa jalè kéékèèké sẹ́. ìrora pọ́lẹ́ burúkú ni wọ́ wá bóyá kò lọ sínú sẹ́ kó ná tí ẹ bá jẹ ná tí ẹ bá jẹ lọ́sọ̀rùn tí bá fẹ́ I don't know wetin dey do this. I don relate you to Jade na. Ọ̀tá gba olórí ni. Adàlá bẹ̀rù pé tọ́lá tọ́lá ọlọ́ bínú kúrò. Ọ̀tá tọ́lá báńkì kàtó dání. Sẹ́lẹ̀ lè tà ní báńkì. So, bọ́lá eh, mo ní wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀. Ọ̀rọ̀ dáàkì rẹ̀ pé I was just a wo wo ṣá dáàkì lọ sí Las Vegas ẹ̀rọ. Las Vegas ló fẹ́ lọ àtúrọ̀ ọmọ ẹ̀ Las Vegas. ká lọ́mọ ibi tí ẹ jọ. ìwọ ló dẹ̀ mọ́ o. no mọ́mísí ẹyin ni mo fi jọ náà. ee èmi èmi kẹ èmi tẹ́ pé nígbà omi tí bàbá ẹ̀ ti lọ mú mi wá tí bá ń pè é nígbà ìmọ̀ gua bò ló wà ó lè lóun New York ó lè lóun wà òun ṣe mítìn ní White House ah, ah. ọmọ yìí ti tó ẹ o. ìwọ kọkùnrin dé pẹ̀lú ọbẹ̀ lọ. dadi nǹkan tó wù táyé kò nǹkan tó wu òun òun wo èmi mo pé bóyá kí mi lọ sí Dubai ẹ mọ̀ pé mo láwọn ọ̀rẹ́ ní Dubai dáadáa so màá lè lọ fìyẹn rí wọn a lè jọ ṣeré papọ̀ àbí báwo. mo ń tẹ̀lé lé mi Dubai tó dárúkọ yẹ ikú ti kẹ́rù wá ni o. Lọ Las Vegas kò rẹ̀ wọ́n ní kúrò. Ẹ lọ kúrò ẹ lọ sarki ba bai tsaye da yamma ce a zama zo a senta a tukuri da wani. Ilé ìjẹun abẹ́ rẹ̀. Òwò máa pẹ́ wò máa fo business class gbọ́dọ̀ fò fọ́. Ṣé ìrì ṣé ṣé ìrì eléyìí ó yọ̀ ní tẹ́lẹ̀ jọ́rù? Eléyìí ìrì ẹ̀yà. Àgbọ̀n mi, ṣe rọrọ̀ tó kásílẹ̀ fèsì ní ìpínlẹ̀ ẹ̀kẹta sí nítorí ó ní pétémi àti ẹrù tàtà àfilẹ kí lè tó tún lọ sọ fáwọn. ẹ nígbà tá a fọ̀rọ̀ síbì kan tí mo dẹ̀ gbẹ̀yìn títí títí tí mo rí pé ẹ̀ ṣe nǹkan kan pa ẹ̀ ṣebí yẹn ló jẹ́ kí n lọ bá àǹtí mi pé bóyá táwọn bá tún wá bá yín sọ bóyá ẹ̀ gbọ́ gbà tẹ́ẹ̀ tẹ́ẹ̀tì ẹ̀fẹ́ mọ̀ bóyá ó wá important òun náà tí mo ṣe ẹ wo àná mi èmi náà lè wá sí ṣé ẹ mọ̀ wípé ìkọ̀kọ̀ náà jọ ni wá ọ̀rọ̀ wa gan ti kúrò lánàá ẹ jẹ́ káwọn ọmọ ìlú wọn lọ wà ó ṣe pàtàkì kọ́ mọ bí tẹ́ ti ṣẹ̀ wá ẹ wò ó tí ìbá ṣe wípé bọ́rọ̀ tiwa ṣe jẹ́ wípé ìyàwó ò sí láyé ni ó ti dandan kọ́ mọ bí táwa náà ti wá wọ́n á débẹ̀ tó ti yé yín ẹ wo púpọ̀ nǹkan ló tiẹ̀ ní í ṣe ọ̀nà tó gbà wúlò ó pọ̀ jù bẹ́ẹ̀ ṣe wò yẹn àwọn ọmọ yẹn lè dirú digbá kún ti ọ̀kan lé Eh, senate àbí wọ́n fẹ́ lọ fún gómìnà àbí wọ́n fẹ́ lọ fún kankan tó bá òṣèlú lọ ẹ mọ̀ pé wọ́n máa béèrè pé ibo ni wọ́n ti wá ibo ni ilé bàbá yìí wọ́n á béèrè torí náà ẹjọ́ ẹjẹ́ kan lọ. màmá mọ àwọn ọmọdé màmá ló sọ wọn lórúkọ náà àwọn ọmọdé mọ màmá abúlé yẹn ni problem tèmi mi ìfẹ́ káwọn ọmọ mi lọ sábúlé báwo ló ṣe máa lọ rí màmá tó ò ní dábúlé that's the problem. ẹ wo ẹ jẹ́ káwọn ọmọ lọ a lè bẹ̀rù ikú ká bẹ̀rù ọ̀run ká ní kọ́mọ kú sinmi kò ṣeé ṣe. àná mi ẹ tóbi lọ́wọ́ mi ni ẹ tóbi lọ́wọ́ mi ni mi ti gbà ẹ máa rò máa rò. ìwé máa ń tẹ̀ ọ́ lóògbé. ọ̀rọ̀ tẹ̀ ọ́ ṣé wo wọ ẹjọ yẹn. ṣé gbogbo ń bọ rí àdúgbò ẹ̀dẹ̀ máa pẹ́ sọ máa ṣe bí kiri ṣé wọ́n lè pẹ́ làbẹ́ mi lè lọ ṣe ẹ̀tọ́ ṣẹlẹ̀ pẹ̀lú. ǹjẹ́ ti ah, fà kí n tó dé so let me tell you this tó bá di weekend à ń lọ wo grandma. wow class. no no no inú mi ò dùn tó o ẹ̀gbọ́n ìyá yín tó bá mi sọ̀rọ̀ ni mo ṣe rò ó. <laughs> so kì í ṣe pé bóyá ok so kẹ ẹ tilẹ̀kùn. ẹ má pèsè. olùkí ló kàn tẹ ẹ tilẹ̀kùn ẹ má lóde ni o. mo tiẹ̀ láwọn kan tí mo fẹ́ sọ fún yín tẹ bá dé bọ́kọ́ yóò fẹ́. ẹ má dúró dé lókè tilẹ̀kùn. ọ̀rẹ́ ẹ̀ lọ́ọ́ tilẹ̀kùn. so bá jọ ṣá ẹ lọ tilẹ̀kùn kí ló ti a bá kà five years tí n bá kà á tó eight. ọ̀dà fún ọ̀la rẹ̀ ó jẹ́ ohun tó ti village clinics ọ̀dọ́ ẹ wá ẹ̀yìn báyìí kí ló dé owó kílẹ̀ gbà lọ́wọ́ mi gbàtẹ́ mẹ́fẹ́ mọ́ṣẹ́ jẹ́ ìgbé ẹ̀ lè ṣiṣẹ́ yìí owó kílẹ̀ wá gbà lọ́wọ́ mi fún ẹ kò gbowó lọ́wọ́ mi ni ẹ̀ ṣiṣẹ́ mi rárá. ẹ ẹ ọ̀gá ọ̀gá ẹ̀dọ́ fún tòbádé yẹn kí ló ń ṣe yìí náà nígbà tẹ gbéṣẹ́ wa ṣe aláàkà fẹ́mi láti ṣẹ̀yìn ni ó dẹ̀ pariwo ń pariwo ń pariwo ó fẹ́ dẹ̀mí wàlẹ̀ gòdò. ó dẹ̀ pé ẹ̀mẹ́wu tó wà ní kìíní. ewu wèrè wo ló wà ń bẹ̀. jọmọbìnrin yìí òun nìkan ló rí mi. tó bá wọn ní ṣó ti ṣe tán. bẹ́ẹ̀ni sà. ti parí kìíní yìí. mo ní kí n sáré lọ síbi tẹ́rán mi kí n dẹ̀ ráùn dẹ̀ ọ̀pọ̀. wọ́n gbé wá fún mi fún. ẹ má bínú sà. lọ parí ẹ̀ mo dẹ̀ fẹ́ rí kí tó máa lọ lẹ́sìn tó ti gbọ́. Mọ́ni sà. O ti mú mi wá ni. Ọ̀gá, mo ti pè yín náà látàwọn ẹ̀ gbé fòsà. Ṣé o ti mú fifteen million mi wá? Ọ̀gá, mo ní explanation. Ẹ ti ẹ̀ gbọ́ tèmi náà. Shut up! Kò sí explanation kankan mọ́ this time kò sí explanation kankan mọ́ fifty million yẹn ní account mi àbí kí ẹni àti ẹ má sọ̀rọ̀ wọn and see one week tí mo fún ẹ yẹn i'm still on it if you don't refund my money before a week o ní dúró lẹ́kọ̀ọ́ i promise you. ọ̀gá ẹ̀jọ̀ ẹ gbọ́ tèmi sá ẹ ti ẹ̀ gbọ́ ohun tó fẹ́ sọ. mo ti wá yìí mo ti wá yìí. ó dẹ̀ mọ gbogbo wa pátápátá tẹ́ ẹ̀ bá ti rí pa ẹ̀wọ̀n la fi ṣeré yìí o kọ́mọbìnrin ikú kókò láyé yìí ni ìdùnnú ti wá o. dìmánà dìmánà wá kí ló ṣe ẹ wá o dẹ̀ ń sọ̀rọ̀ bí pé o gbé wúbà mi farabalẹ̀ kan kí ló ṣẹlẹ̀ gan wá àsìdèkú kan ṣé gbogbo nǹkan gan ṣé wọ́n ló máa kọ́ wa gan ni gbogbo nǹkan pátápátá ló gbọ́gbọ́n kan farabalẹ̀ kí ló ṣe ṣe asọ́gbéyà nípa ni ẹni tó sọ yìí ó máa kú náà kò tí bóyá kò tí bóyá máa kú ni wọ́n ti lè dùn yìí náà ẹ̀ẹ̀mẹ̀wu tó wà nínú kọ́mọbìnrin yìí máa gbáyé tí ọmọbìnrin yìí bá sì ń gbé ayé ewu ni fún àwa fúnra wa. wà á yẹ kó n ṣe máa panu gbọ́mú ẹ lójú òun yá gbàgbà etí ẹ gíláàsì àfọmọ́ náà gbèrè ní ẹni mo kàn sọ̀rọ̀ látara mò ń wù ẹ orí gbọ́dọ̀ easy láti pààyàn ní ẹni ah mo fẹ́ kọ́ ikú rẹ̀ máa lé wa kiri. sáà tó yẹ pé ìrànlọ́mọ ń dáṣà pé tó bá gbọ́gbà ní gbogbogbò sílẹ̀ ni náà tó fẹ́ kọ́ yin gbogbogbò sáwà ni. ọbẹ̀ sẹ́ẹ̀ tí wọ́n lọ báyà kẹ́ ẹ̀ jẹ́ bọ̀bọ̀ wá listen mo mọ̀ pé òòjà okay you no jà now ẹ́ Ina ano yɛ nek wɔn na anyi wa na retreat anyi wa bu retreat. anyi wa na eli street na ɔta sɔrɔ ɔta asɔfo ayi ikuremo frayo eche igwe ɔmɔ kiara aba kiara you know where aba you na iti ɔtu bi na tó wɔ glass kiri o wa kekeke bi ni aba kiara lɔ ga wọn ɔmɔ yẹn na ɔlẹ kojú rẹ ni ti ɔba pa ni ti tó bá gbɔbɔ ni ɔtɛ wɔ akiri ba alelo o n tẹ láti explain for o ṣe bi wèrè má bá wọ gíláàsì yìí mo dà pé gíláàsì yóò jẹ́ kó ríran o. owó kí wàá lẹ gbà lọ́wọ́ mi oníkálukú máa ń dá gájá nídìí iṣẹ́ ẹ̀ ni. farabalẹ̀ o farabalẹ̀ o a máa ṣiṣẹ́ o o máa rush wa a kàn take time wa ni báwọn bíbí ẹ̀ ṣe sọ àná ṣọ wọn ó kẹ̀tẹ̀ o dà pariwo bíbí rẹ̀ farabalẹ̀. ìbáṣọ̀rọ̀ ọ̀bọ̀ ìfọ̀ òye mi ọlọ́run. wá ṣé o mọ̀ pé ẹni ọmọ olè tó ń dájọ́ àjọkúrẹ́ mọ̀ ló ń dání ó ti dèdú ìfarabalẹ̀ ìfarabalẹ̀ ló jáwọ́ lẹ́nu rẹ̀ láti fi lọ́dẹ ti mọ̀ ìdánù ọ̀sẹ̀ ta kọ́ mo mọ́ kí ló ewu wà ní. ẹjọ ní bọ́ọ̀sì ṣe kọ́ máa lọ. wà á bọ́ọ̀lì rẹ kọ́ máa lọ. lọ́ba dìde fún mi máa fún máa fún ìwé ìpàdé lórí ẹ̀. ẹ ọlọ́pàá wà á jẹ́ ìsọ̀rọ̀ kọ́ fún ọ. ṣé o gbọ́ mi? mo ń gbọ́. wọ́n kí ló ń ṣẹlẹ̀. wà á jẹ́rìí ẹ̀ jẹ́rìí ẹ̀. mo jàre ṣe bí wèrè. ọ̀gbẹ́ni lóko náà. mo máa ṣe bí wèrè pa. ṣùgbọ́n ṣòro àwọn gáàsì ibi tó bá jẹ́ tẹ́lẹ̀ gbùngbùn ni kò sí kankan náà tó máa dúró irin làwọn bọ́ọ̀sì ń gbójúlé so mo kàn fẹ́ kó bá mi get irin tó wà pa lọ́wọ́lọ́wọ́ báyìí forty seven ni mo fẹ́. ṣé rí gbogbo nǹkan tẹ̀ ń sọ̀bọ̀ látàárọ̀ kò sí tí ó bá mi lára mú nu gbogbo tẹ bá ń wo ọlọ́pàá tó já ọlọ́pàá tó mọ ibi tí èèyàn lè rìn sí nílùú tá a wà yìí tí gbogbo ẹ fi máa lọ bó ṣe yẹ kó lọ gàjí ni kò pé méjì òun lójókòó yìí mi ì fẹ́ mọ nǹkan náà tẹ ẹ fẹ́ tẹ́ẹ̀nì rí gbà. ó jọra ẹ lójú. ìgbéraga kọ́ mọ̀ mọ̀ ń pa ẹ̀ ní ìgbà tí kò dá mi lójú. ẹ gàjí gàjí gàjí ṣé o lè get kọ́tà sọ. màá bá get forty nine. mr gaji òun rè. kí ló ń ṣe wọ. èmi fẹ́ peace two peace two. ó jẹ́ dákẹ́ mẹ́ẹ̀ wo ẹ. lórí àwọn wo ṣó ṣe èrò. ìwà àṣàlàyé wọn lórí k forty seven mọ́ o ak forty nine ó ṣáà mọ̀ ó dá mọ̀ jẹ́ ká rí i. onífẹ́ pistol fa. pistol fa ó wà rẹpẹtẹ. ọbẹ̀ ìwọ dákẹ́ mẹ́ pistol wo ló ń fẹ́ wo yé sọ fún ẹ forty seven bá mi gẹ̀ tẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ pa. ẹ nídìí láńsẹ̀nsẹ̀ bóyá kúkú jẹ́ tọ̀dọ̀ yín mo tún lè ṣe o. ẹ gàjì kò kàn mí bóyá ẹ fẹ́ ṣe nǹkan fẹ́ lọ́wọ́ tiẹ̀ ni kó ti bá mi gbé forty seven kọ́fà ẹ̀ ọwọ́ tiẹ̀ ló wà ìbọn lèmi ní ìwọ mọ pa òwe yẹn wọn ò lè dúró. wọn ò lè dúró òun àwọn dúró tì o. ọkọ tó ń gbójú lé. àwọn sáré pa. irin so lọ́wọ́lọ́wọ́ báyìí kí nínú ọgbà rẹ̀ kan dání àwọn ilé ọmọ wa lé ọ̀rọ̀ ọ̀rọ̀. tó bá léèyàn lè ṣe gbéraga lórí nǹkan lórí nǹkan tẹ̀ ń béèrè màá gbéraga jù mo mọ̀ ń pa ẹ̀ ni. gàjí gàjí <laughs> awore gàjí awore jókòó yìí. mo fẹ́ tirila pèsè wáyé lè dá mi lójú ìyẹn torí pé wọn máa fi máa lórin ẹ̀kọ́ nǹkan wọn máa júlé wọn má bàa mi sọ̀rọ̀ tírélà torí pé mo mọ̀ pé o lè get tírélà fún mi. ìgbẹ́ máa fún sílẹ̀ bá mi get forty seven period ṣáàlì get ẹ. ẹ máa get ẹ. èlò. Ah. owó yẹn náà ni problem báyìí ṣé mo pé lu èlé àwọn kan lè wà lókè tí màá rí ká tó lu gbogbo nǹkan tí wọ́n. wà kò ṣe jalafẹ́ra èlò la máa fún ẹ fún bọ̀yìn. Hmm. Ah. five hundred thousand. Ah! dákẹ́ ah. jàre kí ló ń ṣe ẹ. ọ̀ọ́fà ọ̀ọ́fà farabalẹ̀ o kí ló ń ṣe ah, mélòó ni fa mélòó ni station ìwèrè. Ah, mi ò understand fa. gba one fifty kó o lọ ṣe ilé ọdún ògẹ́tì eh, bí ìwà ẹ amakọ ṣéǹjẹ one thirty ló fi ìkúrò one fifty ló ò bá lára mi. Eh, báyìí yóò mọ̀ mi ó rò pé báyìí station náà fi. bàbá ẹ mọ̀ kan ẹ fún fifty fa káàtì fàánì. ẹ wo wo wo jẹ́ ká fi yẹn sílẹ̀ ṣó lè get ẹ. máa get everything fún yín. ẹ bá mi kó five hundred ní ẹ̀kọ́ ìkéré ní ẹ̀ máa get important sọ̀rọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀pà. ó máa rẹpẹtẹ. ọkọ. láti kú ọ mo kú mo bọ ọ láti tòrọ kọ ẹ ó dà ó rẹ ẹnu ẹnu ṣẹjẹ fún wa ẹ ló ẹ ló wà ẹ a máa kùn yín lára láti. ẹ máa ń ta mọ́mí ẹ̀rọ mà ẹ̀rọ mà. àní mọ́mí àní ẹ̀. pé fúnfún ẹ bẹ̀rẹ̀ àti bọ̀ àti bọ̀. máa ń rí ìwọ náà ẹ àjọ ń lọ màmá ọ náà bọ̀ ọ náà níbẹ̀. gbàlájọ́ kọ̀. ẹ wọlé wọlé. afternoon, sir. Yeah, probably. How is doctor? Fine. You can wait till your driver like your particular sir. Because every time we do me. No, no. Anyway, me and the family now are go to landlord. So it's like to Eh, sir, ó yé wa pé ya ìtàmì náà jọ ń lọ. But a ní láti ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. Ojú mi wá jojú ẹ tó lè ní driver's license. Ẹ eh, mọ wá dàbí dáhìn tó sá. Kí ni? Ẹ lo seat belt ẹ̀yin àti ẹ̀dá. Eh. That is the ọ̀fẹ́. ìyẹn lè bá ti sọ. kìíní public enlightenment ẹ tẹ̀ yẹ ká tẹ̀ wọ particulars ní ta ẹ jọ ta. tí mo wá jọ ẹjọ́ ni ní particulars. sà kò bẹ́ẹ̀ máa fi particulars ọ̀hún ní tẹ̀ máa fi particulars. ẹ ń lọ. ọ̀sán kí ló ṣẹlẹ̀. ó dá mọ́tò. ọ̀sán ọ̀sán ọ̀sán máa kó máa kó máa. ẹ̀gbọ́n ló kà ẹ́ lẹ̀ ẹ̀gbọ́n ló kà ẹ́ lẹ̀. Ah! Ah!

Àwọn ọmọ ti ah, dà á. Good good ah, good good eh, eh, eh, kúrò pété. Ọlọ́run ọlọ́run ṣe ṣe ṣẹlẹ̀ kófóònù kófóònù. Ọmọ Ẹ ràn wá lọ́wọ́. Ah, ọmọ wọn wọ́n bá wa náà lórí títí ni. Ọmọ ìlú ti. <laughs> Ọmọ ẹ pa àwọn méje ẹjẹ àpáwọ kakókò sínú kọta kàtí mọtò ìkàlọ fà áyè túnṣe owó rẹ ẹ ló dùn jẹwọ ọmọ ilé yìí. wọ jagua listen listen ẹ jẹ ká yẹ. ẹ ẹ jẹ ẹ ọmọ olóta ìwé olóta ìwé. ọmọ rọjò gidi three balls yeah let's go ìtẹ̀gbọ̀n kan lé mi ò ṣe ń gbára lé kò sóhun tó gbọ́ ò lè ṣe. Ohun tó mú pàṣẹ ti ilẹ̀ ló ń gbé. Gbogbo yìí ti ti go fear of you. Máyì lọ́dún go fit betray you. Survival of the fittest ní ẹni kókó. Kádàrá ló sọ́mọ́ ní bí ó kó. Eh, kí a tún rí gbọ́, abẹ́fẹ́ àwòwé ariwo ti ta lé owó ló ń sọ ìbọn ló ń sọ yóò. Ah! Scorpion ló ti wà bọ́ àríwo tánlé àwọn tó ti gbàgbé fáwọn aláriwo ni àwa góńgó láriwo Scorpion bọ́mi tó bá ń gbáriwo lẹ́yìn kùlẹ̀ àwa tá à ń pàdé létè tó bá ń gbáriwo nínú mọ́ṣáláṣí tó ń gbáriwo nínú church club street anywhere tó bá fi ń gba àwa àwa ń tiẹ̀ àwa ní street wire ó mọ ní but all the same all the same ìyá kan bó bá wà bí ìjà rẹ̀ ìyẹn ni Good Friday. The only three things that's in the world will be melted by water. ṣé ń tẹ́ bá wà nù ah, ok ọ̀rẹ́ yín ti yé mi pa ẹ ti gbé wa wọ̀ ẹ ti wá rí i pé ẹ bù ni yín ẹ wá fẹ́ padà wá. Every time they talk with people, people will not come this place. Eh? Wọ́n fẹ́ sọ wá ní bẹ́ẹ̀ kólẹ̀ nìyẹn. For this for this kamaye people. Ah! wọ́n fẹ́ lẹ́mẹ́kì ní sí ẹ̀mí lórí máa wọ́n nẹ how many times ẹ̀kọ́ sẹ́yìn pé o bá máa fọ́ ọmọ inú ẹ̀ ájú ẹni tó bá tó lè gùn pa kí ló ń bá sọ. kókókó ibi kó máa ń tutù nẹ. ṣílẹ̀ mi sọ ṣílẹ̀ mi sọ mo mo rí láti ní ọmọ ẹgbẹ́ rẹ̀ ní egbèrè egbèrè ni gbogbo yín ṣe ti rẹ́rìn tán God always say this is scorpion sórí obìnrin tó wà ní kọ́sítọ́dì ẹ̀ yìí òmò hand over ẹ̀ fẹ́mi fẹ́mi dẹ̀ máa lọ. tó ti di ká nu orí ìwò lọ́wọ́ ẹ̀ máa ti mọ̀ kó ti yé kí ni bóyá o ti eh, ẹ̀ port bó orí ìwò lọ́wọ́ ẹ̀ ẹ̀ bọ̀ ó ń sọ fún mi nísìnyí pé àríwó tó bá lọ church tó bá pariwo kí ni wọ́n máa ṣe fún ẹ wọ́n máa tàn ẹ́ tó bá lọ mosque tó bá èpè ni wọ́n máa ṣe fún ẹ tó bá dẹ̀ wà lọ́sùn àti ìyẹn bí wí àwọn ò pariwo ó dẹ̀ lẹ́yìn wáyà àbí kìnìún kan àwa gangan ní transformer now gbogbo orí rírọ̀ bọ̀ máa sọ láti ilẹ̀ mo ti mọ̀ pé ọ̀rọ̀ orí ọmọdé ẹ̀ rẹ̀ ń bọ̀rọ̀ lọ kò sí ọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ mi ṣe wà mí ò lè fọmọ ẹlẹ̀ fún yìí ẹ má lọ fẹ̀mí ẹ̀wé wu. scorpion scorpion ẹ̀jẹ̀ ìmú fẹ́ kí nǹkan kó máa yí ẹ̀ ní ó ṣàmọ̀ àsọmọlẹ̀ ìṣọ́mọ ẹ̀pọ̀ oríta ńlá tó fẹ̀ sí òjọra wọn ni gbogbo àti pàdé nkọ́kọ́ ti fẹ́ kó yí ẹ léyìn ní pé ṣọmọ ẹ̀pá ní assistant ní láti wá sí ibà ilé ó lè di lọ́la kẹ́yìn náà ní tiwa ẹ̀dẹ̀ mẹ́ pé ni gbogbo àjọ wa chairman ní abẹ́ ń sùn. gbogbo àjọ wa lórí tí à ń ṣe kọ̀kan náà má lajà yẹ má lajà. nítòótọ́ ẹ lè o lè jẹ́ transformer tó ti yí ẹ kébù là and then sórí transformer tó owó yẹn kò láyọ̀lé at any time ló lè blow tó ti yí ẹ. ó dẹ̀ dá pé ẹ gbọ́ kọ́tà kọ́ láti. nínú yìí ẹ o. òun ṣe tí ẹ ẹ bóyá máa lọ mú ọmọ orí ojú ẹ. ìrìn etí ọ̀rọ̀ tá a sọ kó ba lè wọlé. ọmọ kí ni ẹ bá ní táìtì wọlé. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo etí òdò ẹ dẹ̀ ti gbọ́ nǹkan tó sọ bẹ́ẹ̀ ṣe gbọ́ yẹn sì ẹ fi bílẹ̀ kẹ́ máa lọ́kẹ́ dẹ̀ bá dùgbà bímọ. ẹ ẹ kẹ ẹ wá kí ló ṣe àwọn wò níwájú ta ni ta ló ń já kú ara pa wájú ọmọ akú yọyọ ta ló ń jọ máa pé níwájú ọmọ apààyàn ta ló sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ wá àfi gbogbo eré túmọ̀ pálápolo wo èyí tó pé sálẹ́nsà yìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí ọ̀gá aládìí pọ̀ lẹ́ ti máa lọ ṣe tuntun mi àbórí yìí ti yí. skilachi skilachi kaku kaka. o jagua jagua jagua ah awo kuku kaka. ìyàmọ́ríà ìyàmọ́ríà ọ̀gá ẹ̀ ọ̀gá gbogbo yín ni mo bá lọ́rọ̀ scorpion wò mí dáadáa o wò mí wóra ẹ kó dẹ̀ wò kìtọ́ lọ́hún wà mo fẹ́ fún ẹ ní assurance kan sórí gbogbo ọtọ́ àlẹ́ yẹn yìí obituary ni wọ́n rẹ̀ di ọtí di obituary wọn mú báyìí wọn ọmọ ni ṣùwárí wọ scorpion fúnra ẹ̀ mark today's date. na wo bi the ghetto awa ni baba baba yi na wo bi the gangster king.

ẹ máa dé kú rẹ ẹ máa lọ kú rẹ ní padà wá lé sílẹ̀ ẹ máa ṣe orí níwájú èmi eléyìí láti ọlọ́run ọba ìbọn lọ́wọ́. Women, wine and weed, ganja, ganja things go fit make a man cry, blood, babe and betrayal. Only one thing will make me know say you mad though. You live in the ghetto, we survive in the ghetto. Ìjẹtẹ ìjẹtẹtẹ ẹ máa jẹ dagoro. Máa lọ fọ́ ọmọ bọ́tà wí àwọn ọmọ ghetto. Every day na gunshot in our yard. No kọ́pà oh, ẹni orí òdìlé. Wẹ́rẹ́ mi yẹ lọ o. Kí ló sọ? Wẹ́rẹ́ mi yẹ lọ o. No, ló sọ? Owó náà ń sọ, ìbọn náà ń sọ, yéé. Street boy. Àwọn ọmọ pínkì ẹ̀kọ́ ní replay ó dẹ̀ ń change dp. Ah. Street wá kí ló máa ń ṣe ìwọ náà tó máa ń ṣe bí òtí jẹ̀dí lásán ló ń fa lòun kúkọ yẹn tó bá ń fagbó ńkọ́ ọgbẹ́ni já ara ẹ látọjọ́ ètò ti wà ń bí báyìí kò sáàrí kejì ẹ. joy joy kí ni mí gbogbo nǹkan tó ń ṣe yìí náà ṣé àtijọ́ ń fà ń láti bí i twenty years ago ni oh. ìjọ́ òun la dé bí ìjọ́ òun ni mo lè sí máa kọ́ gbogbo nǹkan báyìí ó lè tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ bí ẹgbẹ́ àtijọ́ wà á ti pẹ́ mo láìkẹ́. ọ̀gbẹ́ni ó yẹ kó jára ẹ àfi kó máa jà sí àgbà àgbà àgbà àgbà ah ó ga fún ẹ. má tiẹ̀ dá gbọ́lá hàn lòun ṣé ó dìgbà tí ọmọ tí ò tó tó bá nà ní gbòòrò kó tó ja èlé wọn máa fi wọ. tẹ́mu ni. correct ààrẹ àjọ wa ń bí kò mí pé kò máa rí mi fi o má dábọ̀dá gbọ́lá hàn lóyún o ti gbọ́ mo ń fẹ́ ṣọ́ra pé mo máa ń tẹnu fún gbogbo ẹni all the time mo ń fẹ́ gbogbo nǹkan báyìí kí ni mí ní gbogbo eléyìí náà. Oh, thank god thank god tí ọmọ wọn ti kankan o ní wípé o fẹ́ bá wa sàwọn ọ̀gọ̀gọ̀ o ò bá wa sọ mọ́nà. ọ̀rọ̀ tá a sọ pọ̀ mi wàá mú ètí ìfẹ́ rántí ń bẹ̀ bí bá já mi èmi náà já tán. ìwọ ọ̀rọ̀ lórí àwọn aláya àwọn jágùá. àá jágùá ọ̀rọ̀ ló ṣe ń sọ ń sìn sórí ọ̀rọ̀ àwọn aláyé yẹn àwọn èèyàn tẹ̀lé fẹ̀yìntì nìyẹn bóyá kẹ bá wọn sọ̀rọ̀ mo mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ bí ọmọ sí wọn tí mo dẹ̀ mọ̀ pọ̀ ń láìkì yín ẹ bá wọn sọ̀rọ̀ kọ́ máa gbégbé fún yín tàbí kẹ́kọ̀ọ́ bá yín wá bísínẹ́sì mi kẹ́ máa ṣe ń bíbà gbogbo ẹ̀ ń lọ láàárọ̀ ẹ̀ ń dé lálẹ́ yẹn àìló lẹ fẹ́ mú wálé. sọ kí ló ṣe ẹ ṣé nǹkan tó ń mu ti ń pa ẹ nì gbégbó fáwa. ló mm-hmm. o má máa fojú báyìí wò wá náà àkọsẹ̀ situation ló gbé wa débi náà wọ́n yẹ máa gbégbó fún wa. ọmọ gbàgbé situation condition tó yẹn bá ti bá rẹ̀ wà adapt ni. that is not it and igbó títà yẹn it's not legal it's a legal business. ọmọ tí n bá ń ja ikú jára ẹ àwa tá à ń ṣe yẹn náà owó là ń rí ń bẹ. dùn náà kí ló dé ṣé o lè ta gbó ni. ah no okay for example ṣe tábàbẹ̀ sí tagbó tọwọ́ ọlọ́pàá bá bá wa bọ̀wọ́ ndla e. so kí la fẹ́ máa sọ. ọmọ gbàgbé ọ̀rọ̀ ọlọ́pàá ah, ó léyàn lókè náà ìwọ jẹ́ kí ọlọ́pàá mú ẹ náà àwọn jágó alẹ́ nu gan àwọn agbáǹfin wọn gba yìí ń gbòòrò ni ṣebí tàbá ṣà ń ta kò sí wàhálà. ọmọ hundred percent kò sí wèrè. èmi ṣe tó àti kò sí wèrè o ọlọ́run. ọmọ ìwọ jájú wele ìlọrun o èmú lele. má máa dọ́ọ̀lù ara ẹ̀ wọ́n mọ̀ bóyá ọmọ àti làwà ni. àbí kó máa jà ságbà máa jà ságbà sí ní orí. Maya gbàgbé fa ọ torí pé ó jẹ́ àwọn gan ni mo ṣe wá bí ìfà orí pé kò kò pọ́sibù kí n kí n kí n kí n kí n wà ń bì kan tí ó bá ṣe bá ṣe ń ba bọ̀ fà wàá pè mí síbi màá dá ẹ lóhùn fà. àgbẹ̀ ọba ọlọ́run ọlọ́run ayọ̀ ọlọ́run àgbẹ̀ fà. bullet ìwọ náà mọ̀ pé ìdánwò tètè mi àti ẹ̀ ti ń bá a mọ̀. yorùbá sọ pé torí ìrìgún la ṣe máa ń ṣòre mo fẹ́ rántí àwọn kankan pé mo ti try fún láwọn time kan nígbà tí wọ́n gan wá ṣẹ̀ṣẹ̀ ń kọ́lẹ̀kùn street you know say i don try for you o mọ̀ pé mo ti face àwọn kankan tẹ̀lé tiẹ̀ kan. ẹ ní kàrá ìjà rẹ mú ṣe báwo. ayé nílẹ̀. ẹ ṣàánú mi ẹjọ ẹjọ nítorí ọlọ ẹ ṣàánú mi fa. kí n kí fà á lè fà aláìsí jẹ́ mímu gbọ̀ngàn lọ. Ah. ọ̀gbẹ́ni ìtumọ̀ ó máa bẹ̀ gan o ó yà lọ sáré lọ wíṣà ìṣòro tó bẹ́ẹ̀ ṣe. tábà tí wàá títí sí ẹlẹgbẹ́ òní mẹgbẹ́ mu àbí ṣé wọ́n ṣáájú mi gọ̀gọ́ tẹ́ni àbọ̀ òní wèrè gan-an ẹ ṣàánú mi fa ìjọ nítorí ọlá ajá òní gbé iná ọmọlẹ ẹ ṣàánú mi fa ìjọ nítorí ọlọ ẹ. má tún ó yà ṣé kò fẹ́ lọ ó yà ṣé ṣe lọ ọgbọ́n òṣè ni. ọkùnfà ẹ̀yin náà kó wá ṣe fáwọn ọkùnfà ẹ̀yin náà jà má bọ̀ ẹ̀kọ́ má bọ̀ ẹ̀kọ́ má bọ̀ ẹja ẹ bá bọ̀ ẹ dé jàre èmi nù. fáyà èmi fáyà fáyà mo ti kú mo ti kú mo ti kú o mo ti kú. kí ló máa ń ṣe ọmọ yìí náà. mi mọ mi mọ fa. ṣé wọn ti ṣe ẹni tí. àwọn ọmọ ìtìmọ̀ tèmi jẹ fa. ṣé wọn ti ṣe ẹni tí fún ẹ. mo ti mọ ni mo rí mi ti lọ fa. mo ti mọ tèmi jẹ fa. olórí kúkú làwọn yìí. ó ń bí nínú bí mo fa ẹ eh, Bọ́lá sórí ìgboro tó ṣe máa ń rí mi torí gbogbo àwọn nǹkan tó rí tó ṣẹlẹ̀ yẹn máa kò jọ lójú rárá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí ẹyẹn làwa ń pè ní Àlàbá àti Musa Àlàbá Musa ó mì pé tó bá ti àpùn máa kò jọ lójú rárá gbójú ń bẹ̀ lásù ìdìgbò oríṣiríṣi nǹkan jẹ́ máa ṣẹlẹ̀ sí ẹ lórí street náà kò yí ọmọbìnrin sá kúrò nílé kò ní ó yà fẹ́ darapọ̀ mọ́ ọmọkùnrin èèyàn mẹ́wàá ò ti rape ẹ̀ náà pàṣẹ èèyàn ó ti fẹ́ èèyàn twenty at a time ni tẹ́lẹ̀ pé wọ́n nìkan ṣe ló máa máa ṣe ìyàwó ọkùnrin bíi twenty lágodo kan náà ó ṣe máa lóyún fún èèyàn oríṣiríṣi ó ṣe máa bímọ fáwọn èèyàn tó pọ̀ gan tó tiẹ̀ ní mọ bàbá ó ṣe ń lọ nìyẹn ìdí nìyẹn lèmi ṣe máa advice àwọn ẹlòmíì tó máa ń believe pé gbòòrò yẹn easy especially fóbìnrin tó bá believe pé òun fẹ́ sálé ìgboro tó ń bọ̀ àwọn tó wà ń bẹ̀ orí wọn ò pé orí wọn ti ní touch tó ṣe ń wò mí yìí ìgbà míì máa sọ̀rọ̀ bí èèyàn tó nọ́mà ìgbà míì mi tiẹ̀ ní sọ̀rọ̀ bí èèyàn tó ní sẹ́ǹsì rárá because mo mọ̀ mo ṣe ń bà bọ̀ o mọ̀ pé ojú tó dúró kun rọ́ṣà tó bá rí swimming pool ló mọ bó ṣe máa wẹ̀ ẹ́ nǹkan tí mi ń gbìyànjú àti sọ fún ẹ ni pé tó bá fẹ́ sustain ní street ó ní láti mingu mọ́ èèyàn kan ó ní láti fi èèyàn kan ṣàkàbà gan lórí ẹ̀ gan àsìdégò gan ó ní láti jókòó báyà ọ̀rẹ́ yé mi fà òun náà mọ̀ pé bàdó tó kú fa òun ló fa gbogbo rọ́bìsì fa. kúrò lórí ọ̀rọ̀ bàdó tó kú fa fàfàfà tó kàn sọ kí ló ṣe ẹ̀ bàdó tó kú tó sọ ṣé o mọ̀ pé bàdó ń jalè ni ṣé o jà ni kí ló ṣe ẹ̀ àgbà ìjàre àfà ayé. wá wá jọkọ ẹ ìtumọ̀ ó ní wèrè gan. ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni filẹfilẹ mo rántí ẹ̀fà kí ló ṣe ẹ̀ mo bí torí ẹ̀ ni mo ṣe pè é sọ̀rọ̀ ọmọ ilẹ̀ yìí ó ti dára wá ń sìn ẹ má rànjú mọ́ mọ́ ó ti yẹ ẹ ẹ má ṣèkà fún ẹ fílẹ̀ ẹ jẹ́ kó rìn bó ṣe ń gbòòrò èèyàn fáyà ní lọ́wọ́ ẹ ti yẹ lẹ́pọ̀ tó àyè ayé já kí ló ṣe ẹ orí mi ń sìn tún sálẹ̀ rárá kí ló ṣe ẹ. ó ń vibrate. ó ń vibrate. bá àgbàlagbà mo kì í sòròdù bá ti ní òtítọ́ ni. ó ti dán ọmọ gbọ́n ti yẹ. kí ló ṣe ẹ kàn ń ṣe bíi kínní gbàrúre hmm. gbanákù ah, bọ̀lọ̀ gbanákù eh. ah! ó máa là mí blow. táyì tèmi náà ní ìdẹ̀lélẹ́yìn náà èmi ni mo dídì jẹ́ kọ́ wọn pàdé mi understand but i'm the only person that can talk to you tí wà dé understand. nǹkan tá a máa ń sọ rèé o tẹ bá ti mọ bẹ̀rẹ̀ èèyàn báyìí tán wí lọ́mọ bá pa fa. Ah ọmọ tó alájẹ kò understand pé pé tèmi àti ẹ ti pẹ́ yẹn òun ló fún mi l'opportunity pé mo lè pè é mo mọ mọ jẹ kó yá wọn tèmi ni pé me go talk to you and you go understand. bullet bullet mo bìlẹ̀ kó lè ṣe kíní yìí fún mi ló bẹ́ẹ̀ mi àti ẹ ṣe ń bá bọ̀. èmi àti ẹ ti jọ wà látàyè sikolo season four èmi àti ẹ ti jọ ń bá bọ̀ látàyè gìsìgìsì nọ́mbà wọn náà mọ pé mi gan ti gbé màtọgùn ojú tìrì tó àwọn tí ò gbé bẹ́ẹ̀ rí ló lórí àwọn èèyàn tó pààrọ̀ làǹbọ̀ ẹ̀ lọ́bí wọn mọ bí mi àtẹ̀jẹ̀ ń forí fún ọ̀pọ̀ náà you fit do am for me n máa yé ńlá ti kú à ńlá ti pa ó ṣáà mọ̀ pa ìsùn la máa ń jà sùn tójú bá ti rẹ̀ báyìí tá à ń sọ̀rọ̀ ó la máa mú rẹ̀ lè bẹ̀. àgbàgbé fa àṣù lè jẹ́ láàárọ̀ ẹ máa kówó mi sílẹ̀ tí màá fi rẹ̀ ràn. forget. bọ́ọ̀ mọ̀ pé èèyàn tó bá mẹ́lẹ̀ sí tí ó ṣẹ̀ sí tó bá mo bá rán kò lè yàrá ṣaṣọ mọ́ yín. ìwọ wá sábẹ́ kẹwàá wàá rí o wàá rẹ̀sìn o ẹ̀rọ abẹ́ ẹ̀fà. wọ́n bí stop ẹ mo ṣàṣẹ ń bí ẹ lóhun tì ó yá kúrò lórí ìlú yẹn wá sórí ìlú tí mo ń sọ kankan please. mo kàn gbé lù mí dání fa. I need information ọmọ yìí lọ́wọ́ ẹ̀. a ní láti pa ọmọ yìí tí ọmọ yìí bá ṣe wà láàyè tó bá lè yẹ. mo àfẹ́ ti láì mi gan-an ṣùgbọ́n aláìkí nǹkan ṣẹlẹ̀ sí mi ni gbàgbé náà kó tó mọ̀ wọn scorpion ló ti mọ̀ mí náà before you know anybody me and you don dey tètè gbàgbé eh? please bullet tó bá lè bá wa ṣe tábàárí mọ àwọn olóyún yìí pa gbogbo ńlá dé o. fún mi one point five million naira tested. kò nẹ́sẹ̀sì pé a tún yìnbọn ọ̀bọ̀lọpàá bá ń fi sóńtẹ̀ ó yẹ ká jẹ́ pé wọ́n á lọ ní. kí ló sọ lẹ́nu ní modern time yìí modern age and time ó ṣe sọ̀rọ̀ báyìí bí sì jẹ́ sọ fún ọ you have to be what streetwise and the wisdom there is wàá ṣe nǹkan bó ṣe yẹ now àti mú agbèsè ọwọ́ ọlọ́pàá that's legal so tẹ́yìn tí máa ṣẹlẹ̀ a ṣì máa mọ̀ ọ́n pẹ́ but ó ti bọ́ sọ́wọ́ ọlọ́pàá. ẹgbẹ́ wà ń bẹ̀rẹ̀ bọ̀ ká má fi dídà tèmi inú láì báyìí máa ń fa wàhálà pẹ̀lú àwọn jaguar yìí fa wàhálà lẹ́ni sáré kiri. Ah, wá wá wá wá kí ló ṣe ẹ́ tó ń fọ́ ó dẹ̀ ń fọ́ sára. Ah, ah. ó ti fọ́ pa o ti fọ́ yọ̀kọ̀yọ̀kọ̀ fà gbà o ti fọ́ o ti fọ́ ti pẹ́ fà. tí o wà fọ́ ni o ń fọ́ náà kí ló yẹ fa ọmọ nǹkan tó ń sọ ṣé àyà ń já fún àwọn jagoa ni àwọn èèyàn ń ṣe nǹkan wọ́n ní àwọn èèyàn lára ládùúgbò àwọn ènìyàn lẹ́nu ò lè lọ síbi tó ń fẹ́ lọ àwọn fífi wọn máa drop wọn máa kidnap wọn máa rọ má tún má tún sọ nǹkan kan náà o kàn ń ro kí ló ń ro gan lẹ́nu wá jẹ́ sọ fún ẹ kó má lọ rẹ pé kó má lọ gbà bọ̀dé fún wa ṣé bóyá wàá máa òbí ẹ ah kí ló fa ọgbọ̀n kan tó ń sọ lẹ́nu yẹn wàá lé ẹ̀dá nù pẹ̀lú gbogbo tó ń tà mí ah àwọn èèyàn mess up à ń tọ́ láti máa bá wọn kó jẹ́ ní wàá tó sọ fún ẹ torí ideology tèmi ní pé people must live free ẹni tó bá fẹ́ ṣe nǹkan kó ṣe nǹkan bọ́ pé ẹ̀ ń jalè yẹn ẹ̀ ń ní àwọn èèyàn lára ìyẹn ò lè ṣẹlẹ̀ à ń pọ́sẹ̀ sí ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ó mìíràn pé àjọ wọn máa fi kí ni àwọn afojú kura at all time. ó ń sá fún wọn ni àwọn náà ń sá fún wọn àwọn ò sá fún wọn. ẹ bóyá máa rí gangan gangan náà sọ yẹn ò jẹ sórí wọn yìí wà yẹn tó bá yẹn ń gbé súnmọ́ wa àwọn àgbè súnmọ́ wọn a máa méṣọ̀ pa lé wọn pa wọn láti stop wà bàjẹ́ tó ń ṣe kọ́ ló ṣe ò dáa náà àwọn oṣù olè mélòó ni wọn. a jẹ kẹrù bá o. Um, um, alaye hòtẹ́ẹ̀lì wo ló wà. ń hmm, gbọ́ láràn ẹ wò onígbèsè tí ò bá gbẹ̀mí yóò gbẹ̀mí o kí ló fà ní iṣẹ́ tá à ń ṣe káàró owó iṣẹ́ gbà. sórí tí wọ́n sọ yẹn kọ́ ló kọ́ ni n tó ń dùn èmi ni wípé kí ló dé táwọn olówó máa ń ṣe báyìí náà kí ló dé táwọn olówó kì í fẹ́ kí tálíkà ní ìgòkè you don't get it ṣé báwa la ṣiṣẹ́ oògùn wa ni ẹ fún wa lọ́wọ́ oògùn wa náà a ní ìṣiṣẹ́ tá ì ṣe náà náà fi ń bọ́ra wa la fi ń ṣe other things. àbí so kí ló dé tó ń ṣe báyìí fún wa náà. ó tiẹ̀ ti mú wọn lára kó máa jẹ ogún olóògùn mọ́ ogún tiwọn ṣé anọ́nà mi ni ah, èmi máa gba owó mi bíbà yìí o kí n tó kún un bíbà máa gba owó tèmi torí bóníyèsè bá kọ̀ tó lóun ò fi gbá mọ́ èyí tó ti fi sílẹ̀ ò ní parun rẹ̀ èmi ah! láti gbowó tèmi ká tó kún un bíbà èmi máa gba tèmi máa dẹ̀ dúró gbalẹ̀ ni mo tó bá máa bí ló máa bí ah, èmi náà gba tèmi. kí ló dé ìdí nìkan tó ń ṣe yín tí mo ẹ̀sìn ẹ̀sìn yín pẹ̀ máa gbowó ilé mi. ẹ wọ́n ṣe bàtò lórí òwò kékeré báyìí náà lè ṣe báyìí fún kí lẹ sọ yìí kò dáa náà sùúrù fún mi náà ẹni tí mo sọ ṣé mo sọ fún pé wọn wà nínú máa pè ní èlì ipò màwá ìgbọ́n sùn wá ìgbà ilé ilé ẹ wá ṣe báyìí wọn wá ìgbà náà. ò ṣe gbọ́rọ̀ lé, kò sóhun tẹ́gbọ̀n ò lè ṣe ohun tó bá ṣe tì í lẹ̀ ló ń gbé. Gbogbo you can think of you out. Náà gangan go fit betray you. Sọ̀rọ̀ bá lọ bẹ fíkà tì yẹn ní kókó. Bàbá ló sọ́mọ́ ló ń bí ọ̀ṣun ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ṣé àmọ̀ pé oníkálukú lórí láìpẹ́ tiẹ̀ láti leave ni. àwa gangan ní nta fẹ́ fowó ṣe. ó tiẹ̀ bẹ́tà kẹ́ fún wa lọ́wọ́ ní nàìjíríà ẹjọ́ wojú ra wa. wojú ara wa ni ẹ ṣe sùúrù fún mi kí ni nǹkan tó ṣe yín náà ẹgbẹ́rún. òun làá náà kún dúró dé báyìí kó dé kó fún wa lówó àìjẹ́ bẹ́ẹ̀ ah nǹkan sìn fún màá ló pè mí sí báyìí ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ti sùúrù. ẹ̀ ló máa ẹ̀ ló máa bọ̀ ń ta mo ti wà ń tajà ni. ẹ ẹ ti wọ́n ta ẹ wọ́n ta ó bèrè bèrè àwọn máa pàdé yín náà ẹ̀ sìn. nígbà yẹn mọ̀ ẹ́ lè láàárọ̀ la kẹ bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ̀. ok ok màmú kó wà. ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ la o. màmú tó wà ṣe fún gbẹ̀gàn ẹ ṣe gan. mọ́mì. wá àwọn ọmọ mi nìyẹn. Nítorí wọṣọ tó wọṣọ. Ibi àná ti ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Kódà gan owó tó fẹ́ gbà lọ́wọ́ mi lóye kan wálé ní Monday ẹ̀mọ́ pa àṣìṣe. Ọmọ tó ṣẹlẹ̀. Tó bá ti fún wọn lówó, lè gbọ́dọ̀ bá wọn ní láìtì lọ́la. Kọ́mọ́ ṣe ń bẹ̀ mọ́ mo ní mi ò gbọ́dọ̀ bá wọn. Street life. Street boy. Sounds like. Hello, Fire. Ẹ Alfa kí ló ń ṣẹlẹ̀ bullet. Ẹ̀mí Yeah, what bọ̀. Ìyẹn wàá gba ìwọ alákọ̀. Wọ́n ti wọ́n ti gbé woman yẹn so you hotel. Okay. What is it, gan. Ẹ fine fine Hey, hotel yẹn gan ló pé o. Farabalẹ̀ kó gbọ́jọ to my máa ṣe bí olórí burúkú. Yóò farabalẹ̀ jọ. Ó dà mo ti farabalẹ̀ mọ́ gbọ́. Hotel wa ni má wọrí má wọrí mo máa kọ́ ẹ gbogbo nǹkan tó máa ṣe fà. ok fine iye ẹ̀yẹn tẹ̀tù dáa tó jẹ́ pé hòtẹ́ẹ̀lì tí ìwọ mọ àpàdé àlùdí ẹ̀ ní ẹ̀bọ̀ jẹ́ ká tètè ra fún àsọdá wa lè tètè jẹ́ ká jọ draw map tàbí wọn draw no time yeah no time to check time. kò sí wàhálà pa. ọ̀rọ̀ ẹ̀ wá ṣeré wá ṣeré. ẹ eh, orí ẹ̀ wà ń bẹ̀ fà àmọ́ ẹ má gbàgbé owó yẹn o ah, ọ̀gá owó ni kókó má lọ nà gẹ̀rẹ́ o. ẹ eh, kò sí wèrè kò sí wèrè. ẹ eh, wọ́n má wọrí mo máa fún ẹ máa pòtẹ́ ọ̀yàn. ok gbà yìí. Uh, later. Uh, hey, Jaguar! Abba Abolowa. Tó bá ti wọnú òtẹ́ báyìí, wà á ráwọn ọlọ́pàá àmọ́ ó try láti bí tàwọn ọlọ́pàá Ifá ó bọ̀ sínú lift. Tó bá ti wọnú lift, fire. Kò ń ṣe bó ṣe máa lọ rèé fa o o gbọ́dọ̀ disguise o n tiẹ̀ jẹ́rìí ẹ̀ náà kí ló tí mò ń sọ fún ẹ wọ́tẹ́ pọ̀ mọ̀ ògbó fire. fáyà fáyà fáyà fáyà ga bá máa fi rí ẹ ń sìn níbẹ̀ o lè ti jọ báńkà ó ga jù anyway tó wàá wọ lift lift yẹn máa gbé lọ sí top floor àmọ́ fáyà jẹ́ kí nǹkan kan wà ń bẹ́ẹ̀ o ṣe tí mò ń sọ sí ẹ bọ̀ṣọ́ níbi tó bá máa gbà jáde second floor yẹn gbà bẹ́ẹ̀ second floor yẹn ni o gbọ́dọ̀ gbà jáde all right fine ẹni tí mo fẹ́ lọ pa gangan floor wo ló ń wà. third floor ló wà fà. room. room three oh four fà. so lẹ́yìn tàbá ti wá ṣe gbogbo eléyìí tó fà abala bíi fà one point five. ránpẹ́ kí ló ṣe ẹ má tún máa tẹ̀lé wind èmi ò ní láti gbowó ń bẹ iṣẹ́ tó bá ràn kú nìkú ń jà lẹ́yìn yẹn kí mi kàn pa kò sí wàhálà mi ní láti gbowó kankan. sọ̀rọ̀ kó yé dátọ́ mi tó ń ṣe bí oníkọ́lì owó tèmi ní fa. o oh, one point five da promise ẹni ìpele tó ní kí n lọ. bẹ́ẹ̀ni gbogbo ẹ mo ti draw sí bíbá. one point five yẹn náà o tún yà mọ́ máàpù tẹ. bẹ́ẹ̀ni. o láìkì owó. gidi gan fa. ìwọ máa wọ rí tó bá ti sọ jígà lé wọn ó ti yẹ aláàtì tiẹ̀ máa dùn. mo ti book flight mi already ó um, fẹ́ lọ gbé luggage mi sí then mo máa change then pàdé màmá lọ sí airport. ìyàwó ẹ̀ welcome, madam. officer go with her. What do you want? a Ma alim na bala bala Balarabe. abu a arum otu. Zanga abu ne dan Allah, saboda Allah. Nothing good. No, no, no, no, no, no, no, no, no, no, no, Na, na, na, na, wir sind doch. mo ti sọ fún ẹ wípé èmi ò fẹ́ ṣẹ́ẹ̀kì kò sí nǹkan tí mo fi ṣẹ́ẹ̀kì ṣe bámi kó káàṣì ẹ mú wa lé ẹ máa gbìbọ̀ kò sí wàhálà mo dà má pẹ́ o má pẹ́ rárá. ẹ̀ ló báwo ni báwo ni ò ọmọ mi gba fíṣẹ̀ mọ́ ni ọ̀la ló ṣẹ̀ máa lọ ó dà kò burú jọ tètè wọ́n torí mo kàn sọ fún ni mo pé òyìnbó ti sọ fún pé kó wá gba físà mo kàn sọ fún mo ní wọ́n wọ́n ń tàn ni pé wọ́n ti pè mí wọ́n invite mi pé kí n wá hmm, tí mo sọ fún ni mo fẹ́ fi ṣe surprise fún ni bá mi máa mú bọ̀ lọ́la jọ ó dà ó ṣe ó ṣe bàbá mi ṣé ti Dubai yẹn hmm, tó bá lọ sí US yẹn tó bá di èmi àti ẹ̀ lájọ fẹ́ lọ sí Dubai torí mo fẹ́ kó rajà bọ̀. ọmọ àkẹ́ ó wà lẹ́yìn mi ó ti gbọ́ gbogbo ohun tí mo sọ. màmí á fún ọmọ àkẹ́. wọ́n fún ẹ wọ́n ah, fún ẹ o. <laughs> wà á ṣe màmí. <laughs> ọdún méjì nànà fún mi. You're just the best. Ẹ ṣe wá. Ká tó rọ́ṣẹ̀ mẹ́ta, ó ti ń bá wọn sọ̀rọ̀ ní. Ọ̀rọ̀ ah! <laughs> oh, ṣé o, ah! má mi ti kí ẹ fẹ́ jẹ. O tí mo fẹ́ jẹ. Bí màá dáná, fẹ́ ṣe fún mi delicious food fún yín. O tí mo fẹ́ jẹ, o fẹ́ ṣe fún mi. Bẹ́ẹ̀ni. Mo fẹ́ jẹ sàláàdì. Ní gbogbo náà ní mi, mo ń tún rí pọ́n lórí àfihàn ìṣòro. Èrè ilé ìfẹ́ pè wá látàárọ̀ ló lè yá ọmọ yẹmi àbà. Bẹ́ẹ̀ ààbò mo yóò mọ tó máa ṣe fún mi sí mo kàn ní ìdíje ìgbàlú yẹn ìgbàlú yẹn ní ìgbésí yẹn. Ẹ wú dà. Ayọ̀ ah, yọ̀ yọ̀ kò lè wọ́ọ̀kì. Kò lè wọ́ọ̀kì wa. Mo ti fún mi lówó ta ló dáre. Máa rẹ̀ padà àtijọ́ tí mo ti ń rà tí mò ń fún ẹ lówó kan. Má máa sọ̀rọ̀ ta lọ. Bí a sọ̀rọ̀ tèmi, tèmi gangan, màá fún ẹ tí bá ti bí. Lórí dé ìdáná ọmọ ìyá ẹ ló ti wà lágùn. má dà sí má dà sí ṣé wọ́n ló gbọ́jà fún mi. má dà sí o. ìwọ má kàánà tó bá ti dalẹ̀ ṣá máa fún ẹ lóko ẹ. àtẹ̀wọ́ mi ò wà lágùn bàbá o. àtà o àtà o. ọ̀gbẹ́ni wo tá a máa jẹ pọ̀ lélẹ̀ ní pápá òkè tó lórí ìṣe wa. ẹbí tí ìyá rẹ ṣe má tajà lónìí. Thank you. ó lè lọ́rọ̀ ọkọ mi mo gbá má wọrí àti ní wá ń ṣe Prophetic. Ṣàbọ̀. Lórí burúkú nìyá yìí ni kí ló ṣe yín? Kúlọ̀ wọ́ bẹ̀rẹ̀ bọ́tà. Bẹ́ẹ̀ ò ń ṣe ibi tá a lè wọ̀ rárá. Tàbá ti lé wọn débi tó bá ti wọlé báyìí. À ń láti dúró mi báyìí. Kí ló ní tẹ̀fìlì wọ̀ bẹ̀? That place is called Lion's Den a lè wọ ọbẹ̀ rárá kí ló wà particular pẹ̀lú ibẹ̀ tá lè wọ ọbẹ̀. sọ fún wọn náà. ọ̀gá tó bá ń ṣe pé ẹ̀ṣẹ̀ dé ibà yìí ni ibẹ̀ àwọn ẹkùn ńláńlá ló wà bẹ́ẹ̀ a lè wọ ọbẹ̀ rárá. àwọn olórí fọkàn pàtàkì tó wà bẹ́ẹ̀ tó jẹ́ tàbí lè wọ ọbẹ̀. àbẹ̀tẹ̀ wọn ti pé profession wà ilé ẹ̀jẹ̀ ká take it seriously o. ọ̀gá àwọn tó wọ ọbẹ̀ níjọ́ wọ padà jáde tábà ń ṣe bábà rẹ fẹ́ mú wọn. ọ̀gá ká tó wọ ọbẹ̀ we have to go back to the office and reinforce. oh my god that's the only thing we can do. so àwọn pípé ìburú tó bẹ̀rẹ̀ ni. ah wọ́n burú gan-an torí ẹ̀ ṣẹ̀ dé bíbá ló yẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ lójú yín ok no problem. Ah, ọmọ gan-an ní fọ́ mo fọ́ bí àwọ̀ àwọn ẹni jẹ́ tẹ́ni dànù. ọ̀nì jẹ́ tẹ́ni táwọn bẹ́ẹ̀ jọ àwọn ọlọ́gbàá tù. ìyá Nossa. ilẹ̀ bọ́lá ọ̀ lásìlẹ̀ lọ́sílẹ̀ kọ́lẹ́lẹ́ ee kọ́lẹ́lẹ́ báwo ni. káàbọ̀. kí ló dé pretend bí gbẹ̀sùn tẹ́lẹ̀. a ti sùn tipẹ́ a ti sùn tipẹ́. kí lẹ rí. a rí nǹkan kò sí ní orí nǹkan kan a rí nǹkan kò. ó bẹ́ẹ̀ ta kí ẹ má rẹ̀ ní tẹ̀ tẹ bá dẹ̀ rí ẹ ti rí bó ṣe ń lọ náà nìyẹn ibi tẹ belong sí agodo tẹ wà nǹkan tó ṣe ń bẹ̀ lélẹ̀ ṣó yí ẹ. ó dàgbò ti pẹ́ bí ọ̀tẹ̀ ti sùn a ti sùn tipẹ́ tipẹ́ sàn a ti sùn tipẹ́ èmi ò lálà o mi mọ̀ bóyá òun lálà. èmi náà ò lálà mi ò lálà rárá sa. ẹ ti lálà. mi ò lálà rárá sa. à ẹ sì máa lálà ẹ kú lórí burúkú lẹ́yìn méjì wọ́n bẹ lọ́wọ́ pé kílẹ̀ rẹ ní ẹ̀rí kankan ṣé ẹni fẹ́ sọ pé àmọ́ pé pọ̀ lélẹ́yìn ni ẹni fẹ́ sọ pé àmọ́ pé báàkì lélẹ́yìn ni ọ̀ríjínà ni ọmọ kò sí fèkì ẹ o. ẹ jọ torí ẹ jọ sá ẹ jọ sá ẹ jọ torí ẹ jọ sá ẹ jọ sá ẹ ẹ jọ sá anything you see here na your own o oh, and dem no dey tell person wetin dey happen for street shey you understand me ba. gbàgbọ́ street rẹ olóyè olóyè ṣe pálọ̀ ẹ lọ́ọ́ ṣàpẹ́pẹ́ sun ẹ̀ lọ́ṣọ búra ẹ tẹ̀ nílò pípẹ́ rí kápọ̀n ẹlòmíì ilẹ̀ ńlẹ́ẹ̀dí ló ń sùn sí. ṣé understand? pẹ̀fún tí ọ̀la ti sọ ní pípẹ́ wo dàgbà ẹ̀ ṣọmọdé mọ́ ọ ìwé tó bá ti lílọ ti ń bọ́ ọmọkùnrin yẹn níwẹ̀ tó ọmọkùnrin bá dẹ̀ ti ṣe kíni tó bá ti rí a ṣe kíni dájú ni. wàá da pẹ̀lú nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ yẹn túmọ̀ sí pé tó bá dé lu àkàwà ṣọwọ́ kọ́dọ̀rọ̀. tó bá dé kirikiri wàá ṣe bí ọ̀hún ti kirikiri. àṣọ àwọn ṣàmọ̀ wọn ò ta búrẹ́dì ń bẹ̀ kò sí kò sí wèrè pàdé ẹ bẹ́ẹ̀ sọ wá ṣe bẹ́ẹ̀ dé fún ọmọ yìí mo láìpẹ́ wọn. no sir ṣe rí èmi àti kejì mi àti ní so ọ̀tọ̀ọ̀tọ̀ ni birthday tiẹ̀ ọ̀tọ̀ ní tèmi. Eh, ẹ sà nǹkan tó ń gbìyànjú àti sọ ni wípé a kì í ṣe twin ẹ ti understand mi sà ọ̀tọ̀ọ̀tọ̀ la dẹ̀ máa ń ṣe birthday wa sà èmi tọ̀dọ̀ tèmi january mi sà oyún tiẹ̀. tèmi october ni tèmi. bẹ́ẹ̀ ni sà ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ń ṣe sà ẹ má bí. chọ́ ah, ọ̀rọ̀ graduate ń jẹ́ bẹ́ẹ̀ tọ́ba tẹ̀ fẹ́ ṣàlẹ̀ lórí ẹ̀kẹ́ ti mú kàlẹ́ndà wa láti lè yìn ṣé calendar àbí táwọn ọmọjọ birthday yìí kí ló wetin dey do all these ones ọmọ mi lẹ́gbẹ̀ẹ́ know wetin dey happen around the village. báwo rí àwọn ajá yín very soon ìtumọ̀ birthday yẹn ó máa yé yín ẹ máa kúrò nípele tẹ wà yìí ẹ máa lọ sípele mi. ẹ lọ sọ fara sá ló Yeah! Bàbá bàbá bí o bí o. Ẹlẹ́dàá máa sùn. Ẹnu ra máa sùn. Ìdí ara wọn máa sùn. Owó náà ń sọ, ìbọn náà ń sọ. Àkọ́kídé yọ náà ló fi bulẹ̀ ti jẹ́. Now we'll be the get to keep on. Bulẹ̀ Taitu ló ń jẹ bẹ́ẹ̀, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kálí kò ṣe wọ ọmọ ẹlẹ̀ àrèríṣẹ́ rẹ̀ ṣe àdúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n ọkùnrin rẹ̀ kò jẹ́ ọlọ́run lábẹ́ jágbá ló ń sọ̀rọ̀. jápa ẹ nígbà tí ìgbẹ́ lọ́wọ́ yìí èyí tí ò bá sí péjì káfa aṣọ ò lè wú tí ò bá ṣe fáyàpà tòró ti tè gan gbogbo eléyìí àrè máa ní conversation ìfà àmọ́ gbogbo ìfàǹsọ ìfà spence present tense báyìí ni pé ó yá owó mi rà ọmọ ọwọ́ mi gan òwúlẹ̀ ta lórí ẹ̀ gan àtìlẹ́gbò kan ṣé ojú àwọn tó ń wo ìgan ṣé wọ́n jọ àníbàṣọp gan ni. gbàgbé wetin dey do you me don tell you say we go give you one point five million àbí no be so we do am. mo fẹ́ gbà báyìí máa. pàdé mi kò máa ra alert. akin. gbà bẹ́ẹ̀. aládùúgbà. <laughs> ọlọ́run. má tún pè aláàtì sọ ẹ̀ gangan náà sórí má jẹ́ kí n ṣòfò fún ẹ sórí àwa tó ń wo owó yẹn kéré gan tó bá ti ń di ọ̀la àgbọ̀ gbàgbà sọ̀rọ̀ mi yẹn gírírí ẹ má pariwo o ilẹ̀ tún ti bínú tíjà wà bàtẹ́ bínú ìlú ló bínú bó ṣe wà yìí mọ́ tí tó bá fẹ́ lómi lómi aṣáwo ni mí tó bá kó mi jẹ lómi orí láti tó sí. Eh, bullet bullet. jagua. mo tọrọ mi sọ Ọlọ́run gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀. jagua Ọlọ́run bóyá wà yìí kò ń ṣe àwọn Ọlọ́run gbogbo nǹkan tó ní ma fi ń tàyàn lọ rẹ. eléyìí ìwọ jágà ìwọ ni kò tó mi tó bá pè yàn lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta mo kàn lóyún kan díẹ̀ ṣàǹfà. ọlọ́run ti dà ọlọ́run jẹ́ kí n bẹ̀rẹ̀ látòrí mi. bullet tó bá máa jẹ ọmọ bí ìgbà tẹ́ ẹ fẹ́ gba champagne o. ẹ̀mí lè jà bọ́. Ehm, eléyìí máa tó ṣòro bàbá mi lọ sọ sí àkáǹtì tí máa ń sanwó tí mi tẹ lọ sí. ṣé zenith ma. ẹ zenith mọ pé bẹ́ẹ̀ náà ni mo kún òde ìgbà fẹ́ lọ sí ó ní tó bá dé bó ṣe wà yẹn ó ní tí mo fẹ́ fi ṣe hmm? lẹ́yìn náà ti tó wa láti ná báyìí. mo bèrè hundred thousand kan lọ́wọ́ yín pé kẹ́ ẹ fún mi. akẹ́bàjẹ́ má bèrè owó lọ́wọ́ mi jọ olówó lákàntì ẹ̀ ẹ́ nígbà kan ti ṣùgbọ́n mi kí n lo atm mọ́. mo ti sọ fún ẹ pé kò lọ bèrè fún atm ẹ gba atm ẹ sọwọ́ tó bá ní ìdòwò kò lọ síbẹ̀ mi ò ti torí ẹnì kankan ṣe wàhálà tí mò ṣe torí ti ẹni ohun tó bá fẹ́ ni mo máa ń ṣe fún ẹ ó ti mọ̀. tani ẹ wọlé àti rẹ̀ kò tán lórí kan kọ́mì. Jésù Kristi Abele, this is Anjo. Awasimo, ah. Anyi. Now you, thanks to that mad wedding, ẹ pa ọmọ ẹ straight. No time. No ah. tó dé ọlọ́run bàbá mi bá pa mi, ẹgbẹ́ máa gbówó lọ. Mọ́mí! Gbọ́dẹ̀dẹ̀, Gbọ́láhùn. Ha! Àjọyọ̀ Mọ́mí bọ̀ street, fún mi ẹ̀sùn jìnnà. Ah. Mọ́mí! No, no, go! Mommy! You! Mommy! Mommy! Mommy! Solo! Mommy! Solo! Solo! Shut up! Shut up! olùsọ wa olùsọ wa. kí ni problem tiẹ̀ ló ṣe ṣé wọn bá sí. ee ọ̀rọ̀ tí wọ́n ń ṣe sí ilé ẹ̀ma ìtìlẹ̀ jà ọ̀tọ̀ náà dà oṣù àṣẹkọ̀ọ́ ní security. kò ní security kankan ṣe má pa mi ẹjọ́ tó lọ ẹjọ́. Ah! no time. Movement! Water! Let's go! No, no, no, no. Sorry. Oh, oh, oh, oh, I thought you saw that. sí nǹkan táwọn tí rí o máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa láti fò kọjá sẹ́yìn. ẹ máa continue life yín náà ni. kí ife na-eme ebe a sef ka ife na-aga ebe a sef gaa gwa nwanne udo udo jagwa ṣe sick jagwa ṣe òun ya were ni ok mo ti agree pé òun ya were jagwa. jaguar you don dey gbàgbé ni ọjọ́ òòlù bẹ̀rẹ̀ sí ni máa gbàgbé nǹkan wa ẹ̀yin méjì ṣe mọ̀ pé ìyàwó rẹ̀ ọjọ́ tí a rùn yín lọ́wọ́ ìdí wíwú assist una ta gbé yín mọ́ra story tẹ sọ fún wa ó yàtọ̀ sí nǹkan tẹ́ ń sọ́nsìn ah, my guys ṣe i dey sick ni ẹ ṣe i don't know man. tí a bá sọ bẹ́ẹ̀ fún ẹ nílé help wa that's why ta ṣe mú parsley fún un. mo ti kẹ́lẹ̀ mọ̀ wípé dábàá sọ̀rọ̀ ìyẹn tó gbà ó ṣe ṣe kẹ́ má gbà àṣà rẹ̀ tẹ́ bá gbà àṣà rẹ̀ nǹkan bí lè ti ṣẹlẹ̀. so that was the reason why tafsai cook up story yẹn but all the same we are sorry wọn má bínú. try try try try Blessing you dey mad you dey curse me. wọ́n fi dẹ́yìn mi gidi sí ṣé o mọ̀ pé hòtẹ́ẹ̀lì àwa bàbá ìlú kò tẹ̀lé ló ṣe pariwo. wọ́n yóò gbé láì. well well well well all the same ah, ẹ wá ẹ má jẹ́ ká máa parọ́ fúnra wa ẹ gbàgbé bóyá ìṣẹ̀lẹ̀ kò ní burú títí kó má kẹ́ nìkan mọ́ ni àti wípé bógun bá wọlé yìí lásán tó bá wọ̀lú yìí kó bá pa gbogbo èèyàn ọ̀run àsìkò èèyàn kan ṣoṣo. tèmi àbá ń kọ ni kí ló dé tẹ̀ padà sílé. Ah, ilé ọ̀dọ̀ wa a padà lọ kò bí ní sùúrù jàyà arákùnrin nígbà wa náà sọ jẹ́ kó máa yí ẹ àwa kò ń ṣọ̀dẹ̀ ń tà ń sọ fún ẹni wípé ilé tó wà yìí ilé tiwa ni ibẹ̀ ni àwa ń gbé bàbá tó bí wa ló nílé. ta ni bàbá tiẹ̀. ṣé bọ̀bọ́ ìmọ̀ nǹkan tó ń sọ ṣá but kò ń ṣe gate man wa lélẹ̀ tó bá jẹrẹ kò stop ẹ̀ ṣùgbọ́n ara wa ṣẹ̀ṣẹ̀ yá ni so o má fi àwàdà ṣe yẹ̀yẹ́ rárá. mo tọ́ àṣà fún ibi nílé wa ilé tá à ń gbé lélẹ̀ ilé bàbá tó bí wa lọ́mọ pariwo ẹ̀rọ ah, mà ah, mọ́mì ẹ̀rọ mà tó tọ́ bàbá sùn bàbá bàbá sùn bàbá èmi ò tí ẹ̀rọ pàmò bá yín bí jàre. arákùnrin ló sọ tí ẹ kó sọ kó tẹ jẹ ká tún wọlé gan. kí náà sọ sí. ẹ má dá lóhùn rádìí rádìí ọ̀rọ̀ lòún sọ òun sọ pé wọ́n ti ta lé kò mọ́ tó sọ pé. ó ti ta lé àwọn tó ní ti ta lé kó tó di pé wọ́n ti ta lé wọ́n ti ta lé lóòótọ́ àwọn náà rà sọ̀rọ̀ ni. Ah, ó yà mí lẹ́nu o. ó ti ta lé kẹ̀ mọ́mì yẹn jọ ó ní nǹkan tó ṣẹlẹ̀ ní sí wa ni o ara wa ṣẹ̀ṣẹ̀ ya ni ṣẹ́rí mọ́mì wa àti dáàdì wa a ní accident miwa àwa gan ọlọ́run ló yọ ẹ̀mí èmi àti kejì mi a ṣẹ̀ṣẹ̀ gbádùn ní nǹkan tí ò jẹ́ kẹ ẹ lè ka get in touch pẹ̀lú yín nìyẹn. mọ́mì àti dáàdì yìí ti kú ọlọ́run àforíjì wọn àwọn náà lọ́ta adébọ́tò ti wípé wọ́n ṣe láìsí. mi èmi ò mọ̀ rí. má ẹ mọ̀ wá kẹ̀. Eh, mami, èmi ni èmi gbọ́ láwọn gbọ́ láwọn ni ma. mọ́mí Kóredé mà. Eh, dẹ́mọ̀ mọ̀ yín ni mi ì mọ̀ wọ́n rí. gbàlọ́gbìn pàkẹ́tì mi. mọ́mí àwa ni. má fi ojú ẹ̀ méjì ní àjẹ́ má fi ojú yín. mọ́mí. ẹ jẹ́ màá lọ àánú yín ló ṣe mí o. bàbá ah. ọlọ́pàá. mọ́mí. ọkọ̀ mẹ́jọ òkú wọn kó débi níbi táwọn ọlọ́lá dé. ẹ jẹ́ tètè máa lọ ní e. o if that should be the case a jẹ́ pé ẹnìmí yín náà lè pa yẹn so ẹ ní láti ro nǹkan kan pa yẹn èèyàn tó jọta yín lẹ ti mú kúrò yẹn haúsá ní kankan kábírì ìgbérí ìyá ganka ẹ sáré pa kóun tó pa yín ni because èèyàn tó ṣerú nǹkan bẹ́ẹ̀ definitely ó sì lè máa wá bẹ́ẹ̀ ṣe máa kú. sọ̀rọ̀ lórí ẹ̀yàn ti lọ nìyẹn. <laughs> one nine ata ncha nwa bụ ncha ncha. agbema. dunia mi abụ udo nwanne udo. ẹ kaba dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú ẹ̀ kò yẹ yín suppose to be thank so na enemy don die. òkun street lawa. yet ẹ wò mí dáadáa mi ò like ọ̀tá rárá mo ti pa ọ̀tá gan àwọn tèmi ti pa ọ̀tá gan ojoojúmọ́ la máa ń pọ̀tá ẹ pọ̀tá yín nìyẹn ó ń pẹ́ ìlú ló ṣe mẹ́rin ló bẹ̀rù dẹ̀ ó ń pẹ́ but still on still bọ́lá ọ̀ kó èdè agbára yín létí. kí lè sọ. agbára yín létí. Eh, eh, eh. ṣé ń gbára yín létí ní abẹ́ ń ti ṣíà. ẹ gbọ́ mi dáadáa ẹ méjì officially ẹ ṣẹ̀ṣẹ̀ wọnú street báyìí ni na listen both of you sórí wọ́n gbọ́ láwọn láti èmi lọ orúkọ ẹ ti di gbàgàn ọ̀gbẹ́ni wọ́kọ́rẹ́dẹ́ láti èyí lọ orúkọ ẹ ti di kakú nítorí ó kakú kò dẹ̀ máa ń kálá orúkọ burúkú tó fún yín ní church yẹn street tó ń ṣe church kò dẹ̀ ń ṣe mọ́ṣáláṣí street gan fúnra níbi tá a ti ń wọ́ọ̀ṣì gbogbo ẹ̀dẹ̀ lẹ́yìn máa mọ̀ ṣé mò ń communicate good gbọ́dọ̀ ló ń bẹ̀rẹ̀ gbàgà wọ́n only three things go fit rule the world. Owó oh, oh, obìnrin àti bọ́n. Bọ́kà bọ́kà. Only three things go fit hire man, woman, wine and weed. Ganja ganja. Only three things go fit make a man cry, blood, babe and betrayal. Only one thing will make me know say you mad oh. You live in the ghetto and you survive, survive in the ghetto. Ìjẹtẹ ìjẹtẹtẹ ẹ má jẹ dagoro. Má lọ fọ́ ọmọ bọ́tà wé ghetto. Yeah every day na gunshot in our yard lójoojúmọ́ kọ́bà ẹni orí òdìlé. àwọn guys yìí wọ́n ti smart jù ṣá because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni a ti protect woman yìí jù aṣọ woman yìí gan wọ́n dẹ̀ ìráyè wọ́n kàn penetrate wọlé wọ́n dẹ̀ waste life ẹ̀ just like that ah so sàrò ti dùn mí jù ó dùn mí gan gan ah. ọlọ́run ó dùn mí pa ó mọ ó kọ dà pé gbogbo effort wa ó kàn wà ìwé ìfa ó dùn mí o àìkú mà á ọlọ́ ó dùn mí fà dùn mí fà. ẹ wo bàbá ẹ jẹ́ ká fura o because irú nǹkan báyìí tó bá lọ ń ṣẹlẹ̀ ó lè lọ bà wá gan lójijì ṣé ọ̀gá àwọn là ń kọ́bà fún wúmà yẹn ó kàn tiẹ̀ lọ tú ẹ bẹ́ẹ̀ ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ẹ wò ṣé ti ẹni tó fẹ́ òun náà ti gẹ̀ẹ́tì ó kàn dùn mí pé ó ṣẹlẹ̀ so nǹkan tó wà ń bẹ̀ ń ṣe a máa gbìyànjú ká pa àwọn ẹbí ẹ̀ kọ́ mọ bọ́ máa ṣe that's all color was was brown. Ó penetrate. Sí àm, àwọn agbóntàn wọn bíbá àṣìp. Àṣìp bíbá Hold on, hold on, hold on, mo ti gbé. Bullet ọmọ ní ẹ o ṣáà mo rí ẹ wà all the time o máa ń dúró kákáká ni. wàá ṣeré wàá ṣeré sórí appreciate iṣẹ́ alákọ̀ọ́kọ́ ẹ̀ tá a láboyún yẹn ti lọ́nà kò mọ iṣẹ́ yóò pọ̀ lọ́rẹ́ náà tó máa ṣe o. ọmọ ọmọ kan tó ṣẹlẹ̀ ń sìn ni pé wàá fún wa bíi twenty minutes wàá rí àláàtì láàrin twenty minutes because a ti rán ọmọ lọ sí bank. ṣé o ń gbọ́ mi iṣẹ́ rẹ̀ ìpọ̀ tó máa ṣe o sórí next target wa. scorpion gangan next target wa afẹ́kọ̀ọ́bá ọkà mú kúrò lọ́nà ọlọ́wọ́n ọba kó dẹran lẹ̀. na my phone be that far ṣó mọ̀ pé ọ̀dàlẹ̀ ni ẹ sá. ẹ lò ṣó ń gbọ́ ṣó ń gbọ́. ẹlẹ́sẹ̀. ń gbọ́ nǹkan. ọmọ yèmí you no talk hello bullet. Gunshot. Gunshot. You don't play smart with a smart one. Ẹgbẹ́ kọ́ mi! Ẹgbẹ́ kọ́ mi. Eh? má jẹ́ pọ́ ti fi ọjọ́ ọmọ ilẹ̀ ìbọn yí lẹ̀. mi bullet. Hmm. alaye alpha kí ló ṣẹlẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ sí báǹkì mi ẹ bí abẹ́ ojú tí mo wo yìí ò dà kódà ojú tí mo wo ìgbọ̀n kò lè start engine kí ló ṣẹlẹ̀. ọmọ ọ̀rá ń ilé tó wà lẹ́yìn kò ń báǹkì mọ́ rárá mi lọ́sàn-án ìdòwò lọ́rọ̀ ilé kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ́ sì nǹkan náà. ọ̀rọ̀ bọ̀ sọ ti dé ṣùgbọ́n aláì tó bá ti dogun kò tẹ́lẹ̀ o. Hmm. jẹ́ ká máa lọ gẹ́tò. ẹ ẹ kò bá jẹ́ ká máa lọ gẹ́tò. mo lè máa bẹ̀rẹ̀ ìkẹ́ kọ̀ọ̀kan máa dá láti lè mi rárá. a èèyàn fẹ́ gbà bọ̀dẹ̀ fún wa kò tiẹ̀ ṣe kó fẹ́ gbà ó gbà bọ̀dẹ̀ fún wa ẹ wá ní kí n má drop ẹ̀ mo fẹ́ gbọ́ mo tẹ̀ fẹ́ gbọ́ rárá lẹ́nu anybody. scorpion màmá kó wa ló máa dá mọ̀ táwọn ti gbòòrò dẹ̀ sálámọ̀ ó yẹ ká lọ fọpọlọ sí i káwọn kan a ah, ọlọ́run ló fún wa ṣe náà. kí ni kàtó sọ yẹn kò sí bẹ́ẹ̀ kí ló sọ ẹ̀jẹ̀ wa nana kí ló sọ kí ló sọ fún yìí. èyàn tẹ́ pé à ń gbìyànjú láti fún yàn kan ní protection láàrin wa wá jáde ló àwọn ẹ̀kọ́ ó bá ọ síkìní lẹ́yìn wọ́n padà wá ní. you go give us a chance. look you go give us a chance our person. yẹn sọ ah. kọkọ fún ẹ yẹn sọ kọkọ fún ẹ tí o ti yẹ you are on the street and on the street there are no chances to be given there is a sleep. wàá ṣe bẹ́ẹ̀ ni tó bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa fún ẹ regard ẹ o you have to open your fucking eyes up. apata apata stop now ọ̀rọ̀ yìí kò yẹ kó jẹ́ pé irú nǹkan báyìí ló máa fàjà láàrin wa náà nǹkan tóun náà ṣe ò dáa gbogbo wa lájọ mọ̀ pé ṣe là ń pòtẹ́ òjọ́ yìí làwọn máa yìí láàrin kadiju kálájú òun gbàbọ̀dẹ̀ wọn wéèsì láìbẹ̀ nílẹ̀ ni tó bá jẹ́ pé wọ́n ló ṣe fún kọ́ àbí tó ṣe fẹ́mi àbí tó ṣe fẹ́nìkan ní gbogbo wa ṣé ọmọ kan tó bá ṣe fún owó fi wéèsì láìbẹ̀ nìyẹn ni. dín èmi ò tí ì bìlíìfù pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ó rí rárá ah, because o kàn bullet bẹ́ẹ̀ you just pull the trigger why. why would I why won't I. olùkọ́ tó ti lẹ́mẹ̀ẹ́ pé ṣáájú ẹ̀ àbíṣe sọ on the street your eyes have to be open. so bullet don't work. You don't go You don't go You don't bury him at the yẹn. Ah, má bá mi sọ ọkọ mọ o in fact going. mo fẹ́ gbọ́ mọ mi fẹ́ going. mọ mi fẹ́ gbọ́ rárá kí n bá yín sọ yìí. gbọ́dọ̀ scorpion àti long play. Oh, Jaguar ni ikú. Jaguar ló ń sọ̀rọ̀. Listen, kò gbọ́ mi dada. Ṣé o máa pé olórí burúkú ni ẹ? Ìwọ ni God. Oní mind. Ẹ́ láti lọ pa búlẹ̀tì nítorí pé ó bá wa tó. Ó pa búlẹ̀tì nítorí pé ó bá wa tó. Ṣé o mọ̀ pé búlẹ̀tì tó pa ẹ̀ gangan ni street? Ó ní street credibility jù ẹ lọ. But it's okay wàá gbọ́ mi o. èmi wọn àtàkìyàn látẹ̀yìn. ẹ máa ń jẹ́ kọ́ mọ̀ ni sórí àwa máa gbógun wa bá ẹ ní bèèzẹ̀ lílì àmà gbógun wa mo á fi ń dá ẹ lójú wípé ẹni dè tàbá ti gbógun yẹn wá bá ẹ. orí mẹ́ta làwọn máa gbé padà. a máa górí èèyàn méjì a máa tún wá górí ẹ̀ sí lẹ́yìn tí bá gé orí ẹ̀ tán. ẹ jẹ́ màá make sure pé mo pọ́n sínú bọ́kẹ̀tì kó kún So ṣòwárí ẹ̀jẹ̀ yẹn máa fi kun odidi ilé ṣòwárí ilé tí máa fi ẹ̀jẹ̀ ẹkùn yẹn street yẹn a máa fọ street yẹn ní ọkàn street. kọ́wọ̀n èèyàn bá mọ̀ pé o ti wá sílé ayé yìí rí tẹ́lẹ̀ ṣèbí ni mo sọ pé mi dáwà mo sọ̀rọ̀ bẹ́lẹ̀ tí máa rí kò gba ariwo lọ́kọ́kọ́ tí kò fẹ́ kó mọ̀ ní pé ọpọlọ ẹnì kankan ò wọ inú àbá wa kó jáde kò possible lọ check history tó bá dé máa jáde àbọ̀ ara ló máa bá lọ so má kàn tiẹ̀ gbìyànjú rárá gbogbo ilé tó ń ṣe ariwo ló kàn ṣe ń pa kàn má gbé bọ̀ wá lákọ̀ ló má bá wa ń lé motherfuck. okay good luck good luck. jaguar good luck báwo àìwọ́n ti jonathan ọ̀rọ̀ rẹ̀ tó jọ ń sọ kí nìkan tó ń ṣẹlẹ̀ gangan kí ló ń bẹ̀ ẹ̀ pò kí ló wí. na na drum dem dey beat. Hmm, they never even sabi how to dance make dem dey bring am dey come. ní abẹ́ kò ṣẹlẹ̀ nígbà. irú ìbéèrè wo ló tún béèrè yẹn ó yẹ kó mọ̀ pọ́n ti pogun nìyẹn náà. ẹ̀wà tó bá ti jẹ́ yẹn ni èmi ò bá wèrè o èmi ò bá wèrè o ẹ ẹ tẹ̀ra ra orí ma sílẹ̀ sí ni o. onílé òun wà láà kọ bí ìbọn ìgbọ́ka wọn fẹ́ gbéjà ká gbéjà wà gbé kò sí wèrè. àbúlórí ah, ah, ah, burúkú ni scorpion òun wà lákọ bí ìbọn níwájú di tiwa tó o bá ní òun wà lákọ bí bàbá gan wà lákọ bí ara ìdúró rira wà kìsìkà kò bá dúró sétí omi ẹsẹ̀ wa omi àbó wọn wèrè ó mọ ọkọ tó máa ṣẹlẹ̀ sórí ọ̀rọ̀ eléyìí ó ti kúrò nínú pé lọ́ọ́ bá mi wò wá o kó tó wá fíṣítì wá gangan máa ṣe kí ni a máa lọ kí wọ́n lé straight a dẹ̀ ní láti ṣe kí ni a ní láti pe kwaya àti fifty cent so that kaba lè jókòó a drop map yẹn bá ifẹ́ lọ jẹ ìdílé wọn run. ṣé mọ̀kọ́ tó ń dùn kí ni nǹkan náà sọ mọ̀kọ́ tó dùn mí ní gbogbo ọ̀rọ̀ yìí ni pé kò sí nǹkan tó ń dùn ẹ̀ tó ti sọ̀rọ̀. mo mọ̀ pé ọlọ́run ò láìkì. òòlù yẹn mọ̀ ọlọ́run. nítorí pé ìkànnì mi mo ti wá promise ọlọ́run pé mo ní pàjù ten lọ kí tó kú but iṣẹ́ oníṣẹ́ o ti di eleven. jaguar o fọ́nbù o fọ́nbù wọn ṣe bẹ́ẹ̀ yẹn má máa tó bá tún lé ayé wá má máa ṣerú àdéhùn yẹn fọ́ lọ́hùn mọ́ ó yẹ kó kọ́ máa bọ́ lọ́hùn negotiate pé bóyá ó rí two dot láti máa bẹ̀rẹ̀ nítorí tó bá ti lè mí tọ́pù bíi two dot tó bá dúró sórí mẹ́wàá ọ̀run àpáàdì ló ń lọ iná ni ọlọ́run tó bá pẹ́ two dot. Ah nínú gbogbo ọ̀rẹ́ tí mo ń tọ́ ìmọ̀ láìkẹ́ ló máa ń sòtọ́ fún mi àtẹni tó pẹyọ kan àtẹni tó pa five hundred inú ọ̀rọ̀ ọ̀pá jùlọ lè máa jẹ náà ìfẹ́ ibi bí gbogbo ẹ ṣe ń lọ yìí gbogbo ẹbí scorpion ni máa pa. street boys oya let's go give it ẹni tẹ́gbọ́n kan lé ìyẹn ò ṣe é gbọ́ra lé kò fóun tó gbọ́ òun ṣe ohun tó wó bá ṣe tì ilẹ̀ ló ń gbé everyone is just to help you no go fit betray you survival of the fittest ní ẹni kókó kádàrá ló sọmọ nù bí oko wẹ́rẹ́ mi yá nù o wẹ́rẹ́ mi yá nù o owó náà sọ ìbọn náà sọ ayé ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wà now we be the get to keep. Báyìí wọ, bàtẹ́ tí wọ́n ní kaba tí wọ́n lórí, bàtẹ́ tí wọ́n lọ́lọ́ máa tún bọ́ sí, lọ́wọ́ pa ọ̀, ọ̀ gbọ́dọ̀ lọ. Ọ̀gá ẹ̀ ní òwò náà. Gbàgbé, àwọn jẹ́ tú àwọn lẹ́sẹ̀ ara ìkọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀. Kò sọ fúrọ́, èyíkéyìí tó bá ti rí. Lọ́wọ́ yìí, bàbá kan tiẹ̀ dọ́ọ̀ tiẹ̀ èmi kankan mo máa wá brush mo fa ayin ẹ máa kú ìyá yìí ayin. Only three things go for higher man, woman, wine, and wind. Ah. Ganja. Ganja. things go fit make a man cry. Blood, babe, and betrayal. Only one thing will make me know, say you mad though. You live in the ghetto you survive in the ghetto. Imagine that road. Man, if I'm about away, I am a ghetto. Every day in a shots in our yard. Put it on the white. And you're the old delay. wẹ́rẹ́ mà yẹ nọ o wẹ́rẹ́ mà yẹ nọ o owó náà sọ ìbọn náà sọ yé street boy street boy street last street last wọ́n hot wọ́n crazy wọ́n bad wọ́n mad o àwọn ìgboro àwọn eléyìí wọ́n psycho ṣàkólóṣó ṣáyò àti choco tó o bá dára ẹ lójú tó bá lọ́wọ́ ọbẹ̀ ó máa rógo láìwọ̀ sẹ̀lẹ̀ wọ́n á kí ẹ pẹ̀lẹ́ ìbọn àti rẹ́rẹ́ wọ́n lọ́mọ ìyá méjì òkèrè wẹ̀lẹ̀ àwọn eléyìí fojú láti wé bí gèlè package tó wà nílẹ̀ no be ṣeré ah! ṣeré military zone danger dangerhood wèrèwèrè má lọ slow ó máa jẹ blow tó bá fẹ́ lọ ṣó bíi bomb ó máa blow. ọmọ tó máa bí sí ghetto tó bá ti lè grow wàhálà ayé àtòṣe wọn lè dá dúró hood táwa wá yìí kí wa ò lè lò ọmọ ìyá mi ò ta lẹ́nu let's go. ọmọ ìgboro ọmọ ìgboro. Street dábàá kú ẹ ṣètò. ọba Jerry Muski Eskilashi, I wish to boys. I want to energize you. She went back back. Nigga so top. I lie. I'll pass. Don't go out there for man ààbò ẹsẹ̀ ìwọlé bless ni ò ń kí ó yà para ẹ. I <laughs> live, you know the way it is, you Mr. Man, I understand you very well. I'm going to tell her to say, but not that way. Because nobody take laws into his hand. Mr. Man, you are under arrest. Move this way. Ó! Guys, ọmọ orí jẹ́! Ṣé orí tiwa yàtọ̀ sí tiwọn ni? Ọmọ orí ló sọ àmì. Nígbà táwọn nígbà jábọ́ táwọn jábọ́ orí only sọ show Ṣùgbọ́n You make wọlé kú wọn bọ́ta, that's why they call me ọmọ Don't tó kúlọ̀ wà nínú gọ́tà. Kúlẹ̀ fún ọ tó pa nígà mi mẹ́. Ẹlẹ́dàá ló show àmì wetin you dey talk. forget all of you. i dey tell you i no make you forget i know wetin i dey talk if na call liberal na only liberal dey dey now i know wetin i dey talk now you know many guys go dey drive for outside go dey talk say make we dey look am but what now i know wetin i dey talk o oh. if you hear gbege not come be that now It can happen to anybody i know wetin i dey talk. jaguar jaguar relax o fẹ gbọ sórí mi kan tó wọ ìmọ̀ tí nìyàn kan rí kí n tó wá jẹ́ àtúwò mo ti ṣíyàn rí yàn ti ṣí mi rí mo ti dòye èèyàn tó mọ nà bàbá ìmọ̀nà ara ilé wọn tó dá sí mọ̀ nà ọ̀rọ̀ papọ̀ ni gbàgbé eléyìí ẹ̀mí táwa ní ó yàtọ̀ sí tẹ́lẹ̀ yìí náà eléyìí máa sunkún blood eléyìí ló kù me and you me no know you no know me meet for street ni now wetin you dey talk this one na your own blood for talk wetin you dey talk now gbàgbé gbàgbé ọ̀gbẹ́ni wetin you dey talk. ọ̀sán mi sọ ọdún náà gbọ́dọ̀ jẹ́ i know wetin i dey talk which guy you brother level now see many guys wey dey fall i know wetin be dey talk you sef know now that's the dey be for free. They don't form any guys. Why you talk like this now? Eh? I know which are the talk. Ah. Kí ni solution? Bá ṣe wà ń bí ibi tá a wà tá a ti sọ̀rọ̀ yìí. Àpárí ọtí wà lẹ́kú ẹ̀mẹ́. Ọmọ tó bá dúró tẹ́kẹ́ bá mú ẹ̀mẹ́. Wà á fèsì ẹ̀wọ̀n mẹ́rin ọmọ tó bá dé wọn kò ní fọ́dí mẹ́rin. My brother, what is the solution? No dey talk wetin dey make my mind come dey come. No dey talk. Ṣé to sense ní sí? we have to pay from this country na wetin be the next level be dat you just dey talk my guy na next level be that. ababe ababe salo a ní láti fìlú ilẹ̀ ni that is the best thing the best thing fún ọ ni pé ká fìlú ilẹ̀ ìjọba tó wà sí ó yàtọ̀ sí ti tẹ́lẹ̀ yẹ tí a bá fẹ́ sá ká fìlú ilẹ̀ ni best thing. ọmọ yìí mi advice mi ní fún ẹ lélẹ́yìn náà àwọn máa sálà àwọn máa fi lísì ẹ̀mẹ̀ ẹ̀nà ọmọ má dùn kọ́ka rí ẹ o tọ́ka bá rí ẹ tó bá tẹ̀ lọ́ka kò ní í sì fún ẹ̀mẹ̀ tó bá dẹ̀ mọ́ ẹ tó bá wọn kà boroboro mẹ́rin náà wà ó lè kà boroboro lórí àgọ́ ọmọ kókó ṣàkópa jẹ wọ́n yàn wí ọ̀dọ́dà ṣé ọmọ yìí tó kú ní ọ̀sùnmọ́nà lọ sí they happen for street àwọn tiwa náà jẹlẹ̀ ọ̀dà púpọ̀ ń kẹ́wọ̀n. agbáwo kí ló dé dẹ́ ń sọ báyìí ó yẹ sọ fún mi ṣé ajá máa ń rìn kí kolokolo ọrùn ẹ má tẹ̀lé ni ṣé ẹ mọ̀ pẹ́yìn ti dájá ni èmi ti di kolokolo ó dáa bí mo ṣe wà ẹ mi ò lẹ́bi mi ò lára ibo ni mò ń lọ ẹ sọ fún mi ṣé ẹ mọ̀ pé tẹ́bánẹ̀ ń lọ tí mi ò tẹ̀lé yín ṣé ẹ mọ̀ pọ́fà ni tọ́fà bá ti bà mí ó máa bà yín ni o ọlọ́run kẹwọ́nú ìwòlẹ̀ àjọ ń lọ ni padà yìí máa ṣe nìyẹn ẹni inú wo lẹ̀ ajọ́ ń lọ ni o báyìí máa ṣe nìyẹn o. Hey! Hello, Papa. Hello, Money Productions ṣé ń rẹ gbẹgbẹ ọmọ wájọ gèdè free books lóra lẹsẹ. Ìtẹ̀gbọ̀n kan lé, ìyá ò ṣe é gbọ́rọ̀ lé, kò sóhun tẹ́gbọ̀n ò lè ṣe é. Go through my shady. When you think of the of you, nine of all go fit betray you. So all of the feet at the end of the God, I know someone who be your When am I young? When am I young? When I saw it, when I saw you. Now who will be the get I want it baba baba I want the gangsta crew I want it I want y'all like Street life Street boy Come on only three things if it rule the world. Woman will be me at a ball. Booker, booker. Only three things if it hire man, woman, wine, and weed. Ganja, ganja. Only three things if it make a man cry. Blood, aid, and betrayal. Only one thing or make me know, say you mad though. You live in the ghetto, you survive in the ghetto. So you just say that they imagine that room. Man, if I'm about to way, I want a ghetto. Every day in a gunshot in our yard. Over and you know the When I'm a young, oh, I don't stop. When I'm young, oh, when I'm so, Yeah, don't stop, yeah. Oh, Speak loud, consider life before. One horse, one crazy, one bad, one mad o. Àwọn ìgboro, àwọn eléyìí, wọ́n psycho. Psycho lóṣo, ṣayó àti choco. Tó o bá dára ẹ lójú tó bá lọ́wọ́ bẹ̀, ó máa gbó bo. Aláìwọ̀ sẹ̀lẹ̀, wọ́n á kí ẹ pẹ̀lẹ́ bá bẹ̀lẹ̀ ìbọn àti lẹ́bẹ̀. lọ́lọ́mọ ìyá méjì òkèrè wẹ̀lẹ̀ àwọn ilé ìfojú rẹ̀ láfiwé bí gèlè. market tó wà nílẹ̀ ló bí ṣeré ṣeré military zone gingerwood wèrè wèrè má lọ slow ó máa jẹ blow tó bá fẹ́ lọ slow bí bump ó máa blow ọmọ tó máa bí sí ghetto tó bá ti lè dúró wàhálà ìyá ayé àtúnṣe wọn lè dá dúró good sáwọ́ wá yìí kí wọn ò lè lò ọmọ ìyá mi ò ta lẹ́nu. let's go. Oh, yeah. Jaguar 50 cents, Bullets and Fire, Nene Nenetro Shaku, Bagawan Nakata, Scorpio Jerry, Muski and Skelashi. I want Street Boys, I want all my jive. Show me a <laughs> 把你个臭叉叉！啊，哎，我怕，老公阿伯分享，man, you will see, you will see. Lord bless you. <laughs> Para! Mm-hmm. que, que, que, que sí. ìtẹ̀gbọ́n kan lé ìyẹn ò ṣe é gbọ́rọ̀ lé kò sóhun tẹ́gò ò lè ṣe é ohun tówó bá ṣe ti ilẹ̀ ló ń gbé. the person wey you think say go fit help you na I'm gangan go fit betray you. survival of the fittest ìyẹn ni kókó kádàrá ló sọmọnù bí oko. wẹ́rẹ́ mọ̀ yẹn nọ o. kí ló ń sọ. wẹ́rẹ́ mọ̀ yẹn nọ o. kí ló ń sọ. owó náà ń sọ ìbọn náà ń sọ yéé. now who be the ghetto king. àwa ni bàbá bàbá yìí láwùbẹ̀rẹ̀ gangster king àwọn eléyìí ọrùn yàrá yàyìn gbọ́. street life street boy fast life. na only three things that fit rule the world owó obìnrin àti bọ́n. Only three things go fit higher man, woman, wine, and weed. Ganja. Ganja. Only three things go fit make a man cry, blood, babe, Whoa. and betrayal. Only one thing will make me know say you mad oh. You live in the ghetto and you survive, survive in the ghetto. Jete jete am I jadagro? Mala for my butt away I want a ghetto. Every day I gunshot in our yard. Not to do my cover and you hold delay. Where am I yan no? Where am I yan no? Owó náà sọ, ìbọn náà sọ, yeah. Street boy. Street life. Street life. Street boy. wọ́n hot wọ́n crazy wọ́n bad wọ́n mad o àwọn ìgboro àwọn eléyìí wọ́n psycho ṣàkólóṣó ṣáyò àti choco tó bá dára ẹ lójú tó bá lọ́wọ́ bẹ̀ ó máa rógo láìwọ̀ sẹ̀lẹ̀ wọ́n á kí ẹ pẹ̀lẹ́ bá bẹ̀lẹ̀ ìbọn àti lẹ́bẹ̀ wọ́n lọ́mọ ìyá méjì òkèrè wẹ̀lẹ̀ àwọn eléyìí fojú rẹ̀ láti wẹ̀ bí gèlè package tó wà nílẹ̀ no be ṣeréṣeré military zone dangerhood wèrèwèrè má lọ slow ó máa jẹ blow tó bá fẹ́ lọ show bí bump ó máa blow ọmọ tó máa bí sí ghetto tó bá ti lè grow wàhálà ayé àtòṣe wọn lè dá dúró kú táwa wá yìí kí wọn ò lò ọmọ ìyá mi ò ta lẹ́nu let's go. street boy ọmọ ìgboro ọmọ ìgboro ọmọ ìgboro. Jaguar 50 Cent, Bullets and Fire, Nene Troy, Kaku, Bagawan, Nakata, Scorpion, Jerry, Muski, and Skilashi. I want Street Boys. I want all my JC. guys. pressure of the power in one pressure. Ó wà òkè jù bí tàwa tẹ́lẹ̀ lọ. Báyọ̀ àwọn. Ọkọ wa ti mú rí ọkọ bẹ́ẹ̀ lọ rí. Ẹ wo dúdú tó jókòó lọ́kàn ẹ̀rọ kí hmm. ó rágbó bẹ́ẹ̀ jọmọ máa ń já o. Ọkọ ilé ilé ilé mi wú ìrìn ìjọba Nàìjíríà tó fẹ́ bọ̀. Ibo lè lè jẹ́ ìjẹ́ Yorùbá. Tó bá tún wá jẹ́ Yorùbá náà, làkọlà máa wà bí àrùn àwọn ẹ̀kọ́ yìí ẹ̀ tó bá jẹ́ ọmọ nàìjà a máa ìjọba kan fún àwọn ó lè jẹ́ yín gbọ́dọ̀ gbọ́dọ̀ yìí. lọ́wọ́ tí wọ́n jẹ́ nàìjà náà wà àti àgọ́ dáwà mọ̀ kó mo bá jẹ́ ń bá bọ̀. la fẹ́ Yes. I'm a friend. What's up? Fine. Yeah, sorry, your two bedroom apartment is how much? 520 dirhams. 520 gram. How much in dollar? In dollar it will be 520 divided by 3.67 is equal to 141.68 ah. dollars. Ah, okay, ECB. ECB, wow, okay. What very good. Very, very, an apartment. Approach the Welcome, Assalamu alaikum. thank you yóò rà pé kiri ìmọ̀nà kí ọjà ní ìlú yìí. ọ̀pá yìí lọ pé mo try ìpele tàbí tiwa náà mú pàgọ́ rẹ̀. Wa kakú kí ló ṣe ẹ́ tó ń tẹ fóònù ẹ máa ń jẹlẹ̀ yín tèmi ìkọ̀kọ̀ wà tí mo fẹ́ jà sí truck pé mi ilẹ̀ truck pé mi láàárọ̀ ó dẹ̀ ń rí ìkọ̀kọ̀ sọ fún mi pé ṣé mo mọ̀ pé wàá jẹ́ pagódó lẹ́yìn náà kò ní sẹ́nìbọ̀dì tó máa kù ẹ ṣáà mọ̀ òye yín àìsùn la máa jà sun bó ṣe ń lọ tó bá ti rẹ làwọn mú rẹ níbẹ̀ èèyàn tó bá mẹnẹ títí ò ṣẹ̀sìn tó bá mu bàrán kò lè yára o ẹ má dọ̀ra yẹn ẹ jẹ́ ká padà sílé lọ́wọ́ ìjẹ́bú yé pé kò sí nǹkan kan mọ́ ọlọ́pàá wọ anybody and it is over almost two years now láti wà ní dubai kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ká padà sílé ilé lágbára wa ibi ìsìn óyà ibi ìwọ́n ní tó bá gbàyàn létí wọn náà tó rọmọ tí kò yẹn wáyé máa ń ṣe ní tẹ́lẹ̀ kó máa ń ṣèyàn bí pé kí n fà yẹn ń ta àwọn ọ̀bọ̀ tó ní wọ́n ní hìn lásán wọn náà màá sábà yìí hìn ní. ọ̀pọ̀ ayé kọ́ ló máa rẹ̀ jẹ́ kó bá wa. ẹ fàyà ṣe máa gbọ́ ṣe bí kì í ṣe wà ń lò yìí ara bàbá yín ti sílé o ara mi ti sílé gan sílùú the next two years ní ìrònú nàìjà kò sínú dictionary tèmi ṣé o ti yẹ. ẹ ẹ ẹ má jẹ kí èyí ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí tí kò bá ṣe ọpẹ́lọpẹ́ yìí ṣé mọ nǹkan tó ti máa ṣe bí mi mo ṣe wà mo lè ti mo lè ti ya àwòyà mi kó jẹ́ pé bóyá mi gan ti máa tẹ̀lé lọ́dà ibi ta sáwà ibi ìgbà tó jẹ́ pé yẹn ti yẹ ọlọ́run ọfà ah, ti máa pa ṣe bá já mi lẹ̀ ọlọ́run ah, ah. ọmọ yìí rè wá ọmọ yìí lọ o ṣé ìwọ náà wá lù. àwọn akẹ́sì wa rè abẹ́ ilé ti abẹ́ rẹ̀. ilé tó dọ́ rẹ̀ dúró ní kó máa bọ̀ láàrin wa. irọ́ ni o ah, ọ̀gá àdéhùn àti wáyé àjọ àtijọ́ kó ní ẹsẹ̀ wa o. ó ti wá jẹ́ pé sí àdéhùn àti pàlásì wa láti wá lóye ìgbìyànjú rí bẹ́ẹ̀. ẹ ti ń lọ tẹ ẹ̀ṣẹ̀ láwọ̀ tí lọ sẹ́ni wí ẹ̀kọ́ láyé ah, bí àìṣẹ̀ máa bẹ̀rẹ̀ ayé mi ní ayé tuntun bí àìṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ tí ìjà yẹ aṣẹ́ ti jáyé orí omi. orí omi no àní orí omi àti ẹbẹ kánà ń jáde àmà ti jáde. Ah, ẹ fi mí ẹ ti jayé rárá àti ah, ẹ ti jayé o. ẹ wá bí dèkì máa tún ọyàn ẹ tọmọ èèyàn bá ọmọ èèyàn náà ló máa f bá ṣe rí ìdọ̀mọ̀ para wọn kan táàkàtọ̀ ìyàwó àtọmọ wa ní ìdọ̀mọ̀ nàìjà ló máa sọ fún mi ẹ jẹ́ ká wọlé ká lọ tún bọ̀ wọ́pọ̀ dùn mí bẹ́ẹ̀ pé mẹ́ta. ẹ mọ wọrí ẹni kẹta máa dé bá wa sí. ẹ jẹ́ àwọn fúlà tó ẹja ẹ jẹ́ ká lè lọ sí wọn ṣe é bẹ́ẹ̀ kó wáyé ẹ jẹ́ àlejò àlejò àlejò àtẹlé wọn bẹ́ẹ̀. ọlọ àwọn àgbè màdìmáyò ìlànà ìlànà ìlànà ẹ máa ní ti

enter the club, see the guys on the dance, and the dance Do you got you new way you like the I act? Oh, you said you. Oh yeah. you the dance, you the mood you gonna shake your body. Thank you, thank you, boss. Yeah. Yeah. You don't shake Thank you gba yìí bàbá mi àwọn ilẹ̀ wà mí wọ́n ń celebrate lọ́wọ́ wọn big way yes ọmọ ẹ má jẹ́ kó pẹ́ rárá o ó pẹ́ yín ju forty minutes ẹ make sure pé wà nílẹ̀ wà ṣe èrè kò ṣe kò ṣe láì wo ẹ máa bọ̀ straight straight gba yìí ẹ ló lè mú wa. All right. kó má lọ ìlú ìlọdún odó lọ ìlú ìlọdún kó wá dẹni táyé ń gún wọ́n kìlọ̀ fọlọ́ta o wọ́n ní kó má lọ ìlú ìlọta ọlọlọ ìlú ìlọta òun ló fi wá dẹni táyé ń lọ mọ́lẹ̀ mọ mi kí ni odó àti ọlọ́ta kí ló ní ṣe nínú ọ̀rọ̀ wa. Ah, ọmọdé ń ṣe é màmá mi ló máa ń pòwe yẹn fún mi tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ fún mi tán dẹ̀ fẹ́ kí n gbọ́ níbi tí mo ti máa mú òun ni màmá mi máa pè mí ni wọ́n máa pa àwọn oògùn kan fún mi. mọ́mísí owó tẹ́ ẹ pa yóò máa nídìí tẹ́ ẹ ṣàpá owó yìí àti pé kí ni ìtumọ̀ owó yẹn gangan. sórí gbogbo ìgbà ni màmá mi máa ń sùn wípé ipòkípò tí ẹ̀dá bá ti wà láyé yìí kó má gbàgbé ọmọ ẹni tó ń ṣe ṣẹrẹ lómii ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ló máa máa bá kiri ṣe wá rí léèrè téèyàn ti jáde ó dàbí òórùn ni tó máa ń tẹ̀lé èèyàn ká torí ẹni tó jáde láti lè jàkídíjàkan kò sí bó ṣe fẹ́ jáde tá à ní mọ̀ pé lè jàkídíjàkan ló ti jáde wá ṣe wá rọmọ tá a bí rẹ̀ tó bá ti jáde báyìí wà lọmọlúwàbí lélẹ̀ gbogbo ń tẹ́dá bá fi wà wà kó jọ bíi ká jalè àfọwọ́rá ojú kòkòrò àfàtó hmm. ṣẹ̀rí tí ò bá ti jásìkò nǹkan burúkú ló tún máa ń gbẹ̀yìn tí wọn kì ṣayé lọ́wọ́ ṣayé bí. àgbáyé mọ́ àgbáyé mọ́ ìyẹn wá ní o. tẹ́lẹ̀ ìwà àti fún ọ̀sìn ìyá lórí àgbáyé mọ́ ìyẹn wá ní o. bàbá o bàbá o bàbá ó jẹ náà ọ̀sẹ̀ àlàyé níta ó jẹ bàbá ìlú kọkọ ìlú ní ara ẹ̀ ó dìde ó jẹ ká. ó jẹ bàbá ọwọ́ mi rẹ̀ ọwọ́ mi rẹ̀ ọwọ́ mi rẹ̀ lókè. ó jẹ ká. ó jẹ ká. Fulton, Fire! Fire! tí mo lọ dá sí yìí. ọmọ ìwọ ni ọ. sori gbé láti. àwọn ìwọ ọgá ìbọn ọgá ìbọn ọgá ìbọn nípa ọsùn mi àmì mi àná ẹni lè parọ. nípa ìbọn ọkùnrin wa ni Thank you. Hey! Hello, Papa. Glorious. Ebony Productions. Ṣé owó ẹ̀ gbẹ̀gbẹ́? Ọmọ wájọ́ gidi. Three books. Let's go. Tẹ̀gbọ́n kan lé, ìyẹn ò ṣe é gbọ́rọ̀ lé, kò sóhun tẹ́gbọ́n ò lè ṣe ohun tó wọ́n bá ṣe tì í ló ń gbé. Gbogbo yìí ti ti gbé bí